الرحيم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية ومئة من سورة النحل أعوذ بالله من الشيطان الرجيم وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين اللهم بأن الآية أنفرانيرو nípa bí ọpọlọ àwọn ọ̀sẹ̀ bó ti ṣe lẹ àti bó ti ṣe jẹ́ kí wọn ní àmàdájú hílà hílò ń ṣe ìgbàgbọ́ wọn wọn àì dúró sójú kan náà àti pé ẹni tó bá rí bẹ́ẹ̀ ọ̀dájú kò lè gbàgbọ́ pàápàá jùlọ ń gbà tó sùpá kọ́lé tó lọ́n ti kọ́lé wọn lórí wọn náà ni pé wọn ò sọ̀rọ̀ ibò kí nìkan tó ṣe gan tọ́lọ̀ ń fún wa nírò níbí alukur'an tẹ̀rí yẹn gbàtó ti pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba tó sì ní alukur'an òun náà lọ́ba tó ṣe pé tó bá wù ló máa ṣe ó ròyìn ara rẹ̀ ó ní fàáàlú lè máa rí olùṣe tó bá wù òun náà lọ́lọ́ tí àyà kúránì bá sọ̀kalẹ̀ pẹ̀lú ìdájọ́ kan ọlọ́run tó lè sọ mí kalẹ̀ pẹ̀lú ìdájọ́ mi ìdájọ́ tí ó dé lẹ́yìn ìdálá kọ̀ọ̀kọ́ ó lè yàtọ̀ gédégédé sí ìdájọ́ tó kọ́kọ́ sọ kalẹ̀ lọ́nà tó so ike kò lè rọ̀ wá lọ́rùn rárá rárá káfí méjèèjì káfí ṣiṣẹ́ nítorí pé a rí i pé méjèèjì takura wọn. lápèjú ẹ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sọ nínú Suratul Baqara wọ́n ní walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج قلت صامبو من سورة yi kana. قال والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا إن آية لكم ألا سكتي أني كباب لكم يا وسلة àwọn ìyàwó yẹn sọdún kan pa wọn fi jókòó kó Aya mi ti sọ pé ẹni tó bá kú tó fìyàwó sílẹ̀ ìjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá péré ni wọ́n jò á rí i pé ìdájọ́ tó wá nínú àyà kan ló yàtọ̀ sí kejì ọ̀kan sọ pọ́dún kan ọ̀kan sọ pósù mẹ́rin àtijọ́ mẹ́wàá kò sì lè rọ̀ wá lọ́rùn pé ká fi méjèèjì sí báwo lè ti fẹ́ fi oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lè fẹ́ fi ṣiṣẹ́ lẹ́tùn fọdún kan ṣiṣẹ́ a lè fi méjèèjì ṣiṣẹ́ àjẹpẹ́ ní tó sẹ́kù ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìdájọ́ kan ti pàkánrẹ́ láfẹ́ láti máa ìgbà wo lè lè sọ ìgbà wo ni tọ̀ ń sọ tá a bá ti mọ̀ gbà tí èkíní wọn sọ. So àjẹ́ pé eléyìí tó sọ̀kalẹ̀ káyìn á fún nídàájọ́ kó ti padà lákòókò rẹ̀ eléyìí wọ́n ń pè ní an-nasikh wal-mansukh wọ́n ń pè eléyìí ní an-nasikh wal-mansukh ayọ̀ dídí kúrò àtúkọ̀ an-nasikh wọn náà ní kí ìdájọ́ kan kọ́kọ́kọ́ síwájú kí ìdájọ́ mi tó wá tako kó wá lẹ́yìn èyí tó síwájú a máa pè ní mansour èyí tó dé kẹ́yìn a máa pè ní nasikh ajẹ́ pé èyí tó dé kẹ́yìn láàmú ṣiṣẹ́ dala ọlọ́run ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀. irú rẹ̀ wà gan akpụkpọ nínú Al-Qur'an. níbẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ọ ó ní mùsùlùmí kan tó kún bá ṣẹlẹ̀ kọ́ máa kojú kèfèrí sẹ́yìn rẹ̀ ọlọ́run bá wá dín. ọwọ́ aṣọ di èèyàn kan sẹ́yìn méjì èèyàn kan sẹ́yìn méjì ọ̀ náà lọ wà náà ló sẹ́kù títí dijọ́ gbẹ̀ndà òkèèyà tó gbogbo rán àwọn ilé ń pè ní nasir wal mansur àwọn mùsùlùmí tó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátá lẹ́nu wọn kò lórí pé nǹkan kan jẹ́ nasikh àti mansukh òdodo sí ni àwọn gbàgbọ́ ṣùgbọ́n àwọn ṣíà Rawafid àwọn sọ pé rárá kò sí ní ń jẹ́ bẹ́ẹ̀ gbígbá yàtọ̀ tí wá wá. ìtọ́ tún á parí wọ́n ní lèmádà ni anal alqawla pe wo ko naskhi fi ash-shar'i yastalzimu minhu al-bida' wal-bida'u 'ala Allah muhal wọ́n ní torí tá a bá sọ yìí pé. ọlọ́run máa ń fi òfin kan pa òfin kan rẹ yóò mú ni sọ wípé sísọ bẹ́ẹ̀ yóò mú ni máa sọ pé ajẹ́ pé ọlọ́run a máa tẹ̀yìn máa ń dí òtí màtájú àwọn oníjọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ó ti ṣòfin kan ó tún wáyé ó tún parí ó tún lómìnira kásì sọ yìí pé ọlọ́run padà máa ń tí ó mà tẹ́lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ìṣèkèfèrè sọlọ wọn á ní ajẹ́ pé níta bá wá ti torí rẹ̀ níta sọ tí ó mú ni máa sọrú rẹ̀ sọlọ ọ̀nà tó gbogbo àwọn sọkúsọ tàǹsán ọ̀rọ̀ kó àwọn rọrọ̀ sọ àwọn ṣe àná. òdodo ni pé. الناسخ والمنسوخ ọwà الناسخ àti منسوخ ọwà kò sì ṣe parí torí ọ̀rọ̀ tí àwọn ahlu sunna wal jamaa sọ ń ló ṣe kínní ń ló ṣe déédéé wípé òfin kan máa ń pàkàrẹ̀ kí wá sí nínú àkùrá nìlá sunna gan sunna gan. àdéhìí kan ìdájọ́ rẹ̀ máa ń pa ìdájọ́ àdéhìí mìíràn láàrin alukur'an àti sunna alukur'an ó lè pa ìdájọ́ tó wà nínú sunna rẹ̀ ṣé ìdájọ́ tó wá wá nínú sunna lè pa kankan nínú alukur'an ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùkọ́ gẹ́gẹ́ bí adé tó fẹsẹ̀ rinlẹ̀ sáà nàbí sọ pé kóńtò nà àyètòkùn màáńdé yára tó kóbóor alẹ́ fẹ́sọ̀rọ̀ wa. èmi náà ni mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ máa bẹ orí tẹ́ wò àmọ́ ní báyìí o ẹ máa bẹ wò ìwọ wọn parẹ́ ètò parẹ́ ni kí ẹ gbọ́dọ̀ bẹ orí tẹ́ wò kí lọ́ parẹ́ ẹ máa bẹ wò láti sìn lọ. wọ́n pèlè yẹn ní náà sẹ́wọ̀n. والمنسوخ tá a ti ti mà ike ń bẹ nínú àwọn ìmà eléyìí tó wẹ eléyìí tó yẹ kéèyàn ọmọ ń parí kéèyàn ó tó lè máa sọ nípa òfin ọlọ an-nasikh wal-mansukh àwọn ọmọ túmọ̀ rẹ̀ pé ilmu usul al-fiqh tẹ̀wékẹ́ nọ́ọ̀sì ọ̀lùmọ̀sọ́ eléyìí tí àwọn aṣáájú wa tó ń mẹ́nu bà nígbà tí o ti ṣe ilmu usul al-fiqh lákọọ́lẹ̀ àmọ́ tó ti wà nínú táwọn èèyàn mà àwa ń pè ní tanbihun bil adna ala al-a'la tanbihun bil juz'i ala torí ẹ̀ làwọn ti ń sọ lónìí pé anybody anybody ọgbọ́dọ̀ sọ nípa òfin Ọlọ́run ọtọkọtọ táwọn èèyàn kan máa yanú yakuya Nàìjíríà wa tó o bá mọ òṣó lọ sọ nítorí ká ẹ máyé nǹkan ló fi máa parọ́ mọlọ tó wọ ìgbà tí ẹnìkan ọwọ́ sí mọ́sálásí aṣíwájú wa Ali ibn Abi Talib radiyallahu anhu ní ìlú al lọ́ba dìde lọ́ba bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ irú pàǹtí wá sí gbàtọ́ àlíyọ̀ pẹ́kọ́ gbẹnu lọ́wọ́ títí tó fi sọ̀rọ̀ tán gbàtọ́ wá sọ̀rọ̀ tán wá ní kọ́ wa gbàtọ́ wá wá wọ́n sọ fún yín pé sọ ma an-nasikh wal ní kí la gbé ní an-nasikh wal-mansukh ó ma wọ́n ní láti òní lọ ọgbọ́dọ̀ tún bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ń pẹ̀ sìn ọlọ́mọ títí tó fi mà nítorí pé ṣéèṣe ó jẹ́ pé ntọ́ ń sàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹ̀rí tó mọ ọ máa sọ ntọ́ ń sọ ẹ̀rí tó lọ́n ti parí ìwọ ọ̀mí tó parí torí ẹ̀ ó pàtàkì púpọ̀ púpọ̀ kéèyàn máa ilmu usul al-fiqh téèyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa òfin ṣẹ̀ríyà. kíláàdé tó fi léwu ó ní bí anásì kọlọmọsọ tẹrí yẹn ó ṣeéṣe tó jẹ́ ti pa ìdájọ́ kan rẹ kò sí ìdájọ́ yẹn mọ́ àmọ́ àyà tó mu wá sí bẹnu alukurani tá n kà àmọ́ ẹ̀ka ní kọ́ sẹ́kù àyà ń bẹ náà alukur'an ó sì wà fún kíké tó bá ké wàá gbalada lórí gbogbo ara fíkọ kan tó bá ké àmọ́ ìdájọ́ tó mú wá kò sí fún lílo mọ gẹ́gẹ́ bí ètò mọ mú alẹ kan pé walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja. وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج pípé gbogbo ẹni tó bá kú nínú yín tó fi ìyàwó sílẹ̀ àwọn àyàwó yẹn wọn ò sí ọdún kan gbáko wọn fi máa jókòó pa àwọn sopó eléyìí ò sí má torí pé àyà mi ti parí àyà tó sọ pé oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ṣùgbọ́n àyà yẹn ti ń bẹ náà alukurani tàǹkì tí wọ́n bá wá ní màkà ọmọ òfin tó de gbogbo nǹkan tọ́wọ́n pé nǹkan ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ àmọ́ tí kíkì rẹ̀ sì ṣẹ́kù ó lè má fi ṣèdájọ́ kọ́ sọ kó tó máa jiyàn pé ní tí mo rí náà alukurani à sẹ́sìn máa pé odò ọ̀dà sẹ́nìkan nìsín sẹ́kù kọ̀ dá nǹkan kan máa ń kó òfin ọlọ́ọ̀ ó wà lọ sọ̀rọ̀ ìsọkúsọ wọn á padà wá gbé báyìí wọn á ní ah kí nìyẹn ò rí bẹ́ẹ̀ o báyìí báyìí lórí òní ah, ọfẹ sọ fún mi kí nǹkan kan bẹ́ẹ̀ náà Al-Kùránì kò tún wúlò mà á sọ pé odò ọdá gbọ́dọ̀ tún lè lọ yàdá kọ ọmọ ilé yín ká òtórí ẹ wọ́n sọ pé ìyá gbọ́dọ̀ wà mà ayé àti bẹ sọ pé kò sí ń bẹ̀ ń kíké àmàdájọ́ rẹ̀ ń bẹ tá a gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ tó rí nǹkan mẹ́ tẹmánì kọ́ lọ mú àyà náà wà ọgbẹ́ ọlọ́mọ́ka ò lè rí mú à èsì lásánlásán pọ̀ ọlọ́mọ́ka ma kó ní rí mú à náà náà lówó kò fún so therefore lápèjúwe láìpẹ́ ní ìsinyìí obìnrin kan kìí ṣe màmá ọmọ gbé ọmú sọmọ ọmọ ọlọ́mọ títí ọmọ ọlọ́mọ bá ti fọ ọyàn rẹ̀ tà ìfá díje ìwọ ti ṣẹlẹ̀ láàrin wọn pé ọmọ yìí ò lè fẹ́ orí obìnrin mọ́ láéláé o kò sì gbọdọ̀ fẹ́ ọmọ rẹ̀ o nítorí pé ìyá yìí ti di ìyá rẹ̀ nípa rírè àwọn ọmọ rẹ̀ ti dọ́mọ ìyá rẹ̀ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ wọ́n ti dè wọ́ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà gbogbo àwọn èèyàn tó ṣe é pé àwọn náà wọ́n tẹ̀ mọ́ irú obìnrin yẹn wọ́n ti tẹ̀ mọ́ wọn náà ṣé tọmọ bá kàn ti fọ ọyàn dàn ìfọ yẹn lọ́dọ̀ ìmáàmù Malik àwọn ní rárá tọmọ bá fọ ọyàn yẹn tó ẹ̀mẹ́ta tó ẹ̀mẹ́ta lọ ọfà lakọ o tún fà lẹ́ẹ̀kejì tó bá fi lè fà lẹ́ẹ̀kẹta ní ìdáwó ìsẹ̀lẹ̀ tó bá fà lákòókò ẹ̀kejì máa fi ṣẹ̀ torí kíni torí àdìsí kan wà tó sọ yìí pé la tuharrimu al fífa ọ̀yàn lẹ́ẹ̀kan àbí fífa lẹ́ẹ̀mejì kìí sọ àwọn èèyàn dé wàrà wọn. adẹ́pẹ́ láti bò ní òtò abẹ́rẹ́ mẹ́ta according to agbọ́yé mamman síbẹ̀ ní ibn hanbal ń nù ọgbọ́dọ̀ pé márùn gbọ́dọ̀ yìí tó ti kan tí aisha sọ fún wa ń kan bẹ́ẹ̀ náà lọ́rọ̀ à nínú ìbẹ́ náà alukurani dà ń ké tẹ́lẹ̀ kọ́lọ̀ wọn bó tó parẹ́ ń kéke yàtọ̀ sí dàjọ́ nílá yànnà ó ní ọkọ́kọ́ sọ̀kalẹ̀ pé fífa ọyàn lẹ́ẹ̀mẹ́wàá lọ́sọ̀ àwọn èèyàn dè ara wọn ìgbà tó tún yá ọlọ́run ọba tún parẹ́ sí márùn márùn náà. àpadà rínú àkùránì tá à ń ké máa ṣùgbọ́n àdájọ́ rẹ̀ sẹ́kù ìyá ńlá wa àìsà ni sọ̀rọ̀ torí ẹ̀ eléyìí wọ́n máa ń sọ pé nasfu àtìláwátì ma'a baqa'i al-hukm nasfu àtìláwátì irú rẹ̀ náà ni ẹni tó bá lọ sí zina. tọ́jú abilékọ lọ́kùnrin àbí kíláàsì wọ́n sọ lóko ni títí tí ó fi kú gbola títí rẹ inú Al-Qur'ani ń bolọ́ wà ẹ̀ríkẹ́ nínú Suratu Nur àlàyé tó lọ́wọ́ bá ṣe ń bẹ̀ ní nípa tó tí kìí ń bẹ nínú àwọn àyà alukur'an tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa ti parẹ́ ní kíké àmọ́ tó ṣe pé ìdájọ́ rẹ̀ sì ṣẹ́kù jíjọ́ pé nàgbéyà. bọ́ọ̀lù àyà náà wí. الشيخ والشيخة إذا زنيا فارجموهما البتة نكالا من الله والله عزيز حكيم عمر بن الخطاب رضي الله عنه من بين القرآن تعالى إذا جرت السبب والسن تنكي أما إذا جرت السبب tó gbogbo oru àwọn ìdí inú tó fi jẹ́ kíkẹ́ ìbá wa mọ̀ ẹlmọ nàfs ṣé lílò òfin tó bá wa ó lè ṣe é ṣe kọjá pé lẹ́ẹ̀mọ́ èyí tó sì jẹ́ kọ́ran èèyàn ní kẹ́ ẹ tẹ̀lé òfin tó bá wa ó lè jẹ́ pé tako torí pé ẹ̀yin sọ pé ẹ̀yìn ìrẹ́ ẹ̀yìn kò síbẹ̀ sí lè gbá Al-Qur'an nìyí àfi pẹ̀lú súnà nítorí pé súnà ń ṣàlàyé Al-Qur'an ó ń ṣàfihàn tó pamọ́ ń bẹ̀ ó ń ṣàfihàn tí òye ń bẹ̀ ó ń ṣàfihàn tó takókó ń bẹ̀ nítorí wọn là yọ wàhákàdà tẹ́lẹ̀ bá yé wa ajá ikpe à ń bùkátà kama nípa an-nasikh wal-mansukh laysa fil-Qur'ani fahasb bal fish-shari'ah nítorí pé an-nasikh wal-mansukh tẹ́lẹ̀ wà nù sunna an-nasikh wal wà nínú al láàrin Qur'an àti sunna náà ó wà torí ẹ̀. bẹ́ẹ̀ sì máa wo nǹkan o alábòsí lọ́mọ ولاني إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الأبو سلمية sọ́dọ̀ àwọn yahudi wọ́n ní annasikh wal mansukh ọwà àmọ́ tán lórí anabi musa abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n lọ tán lórí anabi musa àwọn anasọ́ra àwọn náà ní ọwá sópin lórí anabi isa sọ́dọ̀ So ẹgbàgbé ẹ ẹ̀yin mùsùlùmí tẹ máa ń sọ náàsì ọlọsọ tẹ máa tó ṣẹlẹ̀ torí pé náàsì ọlọsọ ó pàtàkì gan níṣẹ ìgbà tí anabi musa dé òfin tọ́lọ̀ ń fún gbogbo wọn gbà kó ti nà sáà gbogbo àwọn òfin tó síwájú pé òfin tọ́lọ̀ ń fún ti pa á gbogbo àwọn òfin tó síwájú rẹ̀ torí rẹ̀ kò sẹ́nìkan tó tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́dọ̀ tẹ̀lé láyé anabi Musa ju anabi Musa lọ lè má dá nítorí pé ntọ́lọ̀ òfin ti pa gbogbo ètò síwájú ẹ̀ ajẹ́pá anabi Musa ló nígbà lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àwọn Yahudi wa kọ̀ láti gbà pé nasco tó lè ṣẹlẹ̀ lẹ́yìn Musa aleyhi salam ìdí nu tí wọ́n fi pé kò sí ti ń jẹ́ Nasraniya lọ́dọ̀ àwọn Yahudi kò sí ti jẹ́ bẹ́ẹ̀ tùrẹ̀ tẹ bá lọ sí wọ́n ti pè Baitul Maqdis àbí the so called Israel lónìí tẹ bá lọ síbẹ̀ lọ́yẹ̀ àyìn lẹ́nu gbọ́n wípé àwọn ọmọ Israel lọ́yẹ káwọn ẹni tó bá lọ fáwọn fẹ́ di àwọn fẹ́ ṣe àbẹ̀wò kúdùsù àwọn alábẹ̀wò kúdùsù sàmàkùn alálàájì kúdùsù kò sálàájì àfi Mákà hmm. àwọn alábẹ̀wò kúdùsù nígbà tí wọ́n bá dé Jerusalem yẹn àwọn ẹni tó yẹ kí wọ́n bá ń bẹ̀ láwọn ọmọ Israel ó yẹ kí wọ́n jẹ́ pé àwọn làgbààgbà church ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu gan ni torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá fi lè lọ tó bá tún sẹ́kù lórí ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yẹn ẹ̀ rí i pé kò ní dúró déédéé máa ń bẹ̀ kò ní dúró déédéé máa ń bẹ̀ torí pé kò lè tètè nígbà tí wọ́n lọ sọ́ọ̀n ara bí tí wọ́n mú wọn wọ̀ làwọn mọ́ kíláàsì kódà nínú mọ́sálásí tó tún mú ọwọ́ ní Masjid al-Aqsa tá a pé ibẹ̀ là ń kọjú sí tẹ́lẹ̀ kọ́lọ̀ tó ní ká máa kọjú sí Mẹ́kà ṣé ẹ̀yin wá lè wọ mọ́sálásí bá ń lásán pẹ̀lú gbẹ́lú kódà àwọn akọ́tù máa sọ gán bá dé pé wọ́n mọ̀ ní ká sálùwàlá irú àlùwàlá àwọn mùsùlùmí àìmọ́jà gbóhùn ókè tó àdúgbò kọlọ̀ ẹgbẹ́ ókè ẹgbẹ́ ókè àwa ti mọ̀ wọ́n tún ní kó wá fi náfìlà tahiyatul masjid wàlásọ dẹkọ wàlásọ la ilẹ̀ ń bá kálí so ńgbà tí ẹ wá dọ̀ ẹ wá ti rùkú ó kéré jù méjì subhanallah torí ẹ àwọn ẹni tó wọn àgbà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n rí ninety nine point nine percent ti wá kò sí èdè ńsẹ́sì tó ń pè ní Christianity ninety nine point nine even if it is not hundred percent ti wá gbogbo wọn ẹ̀sìn tí wọ́n pè ní jù ni wọ́n ń ṣe èyí tí wọ́n fi gbà pa àwọn lọ́mọlẹ́yìn anabi musa aleyhi salam síbẹ̀ yìí mọ̀ pé ministry tí wọ́n fabricate náà tẹ́lẹ̀ náà àwọn ọmọ israẹli tó jẹ́ pé àwọn náà lọ́lọ́run anabi Ìsá sí sẹ́mi kí wọ́n sọ pé rọ́ nípa ọlọ́run kankan ọ̀ràn sáwọn nítorí pé ìgbà tí anabi musa dé ọlọ́run tún rán àwọn anabi anabi lẹ́yìn torí pé ọlọ́run sọ pé wọ́n lọ́kọ̀ọ́ àtẹ́yìn náà musa kìtà wọ́kọ̀ fẹ́yìn náà. من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس ọlọ́run ni a ti fún anabi musa ń tẹ́ra wa báyìí a tún wá mú káwọn ìránṣẹ́ wa ìránṣẹ́ wa ìránṣẹ́ wa ìránṣẹ́ wa wọ́n dé tẹ̀léra wọn lẹ́yìn anabi musa àwọn ìránṣẹ́ púpọ̀ ni wọ́n tún dé lẹ́yìn anabi musa wọlé àkèké lọ́sẹ̀ gbogbo wọn náà ọmọ israẹli lọ́lọ́run gbogbo wọn pátá korongodo wọn kuma kò sí ìtọ́lọ̀ fún ní tíra mi ọ̀tún kò sí ìtọ́lọ̀ fún lófin tuntun gbogbo wọn ìtọ́lọ̀ ti fi rán nàbì Musa náà ni wọ́n tún wá ń sọ̀dọ̀ tún ni wọ́n tún sọ̀dọ̀ tún gẹ́gẹ́ bí àwọn Yóṣà àtàwọn míì ìtọ́lọ̀ ti fi rán nàbì Musa náà wọ́n tún sọ̀dọ̀ tún wọn níwèé méjì Tàwùrátà yìí náà gbọ́ wa ni wọ́n àyíká ti wá dé ibi ti bẹ̀rẹ̀ nù àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún wá dé ìwọ́ tún wá sọ wípé onútìrà tuntun wá tó sì jẹ́ pé àwọn kan ti dé lẹ́yìn Musa yìí náà wọ́n á yẹ kúrò lórí ti Musa mú wa wọ́n wá sọ pé wọ́n níwé mi Ìnjílà àbí ọkùnrin tó gbé gbà gbàtọ́lọ́ sọ pé wọ́n kọ́ fẹ́yìnà mi bàdé bẹ̀rọ̀sù wà á tẹ́yìnà Isa bẹ́nà mọ́rìyàmẹ́lì bẹ̀yìnà ibi tí wàhálà ti dé báyìí ta rẹ̀ nísàlẹ̀ Lọdọ àwọn yahudi pé kí ló dé tí wọ́n mú mi wá ìwé musa òtútù èmi fúnra mi ọ̀daràn lérò tiwọn àwọn pa lérò àti rọ tiwọn àwọn rí pa àwọn nàtọ́ra náà gbé mu bí ẹ̀kọ́ ọdọ agbapẹ tipa agbapẹ hmm, tipa ẹdí kálukú ṣe ń gbé èyí wọn rí i pé ìgbà tí àwọn ọgbà kọlọ ńlọrọn ẹyíṣà wọn àgbà gbọ́ torí ẹ títí dò níyì títí dò níyì àwọn zionist nínú àwọn yahood àwọn ló gbóná jù báyìí àwọn ń tan yahudi yaka láàrin ara wọn ẹni tó bá fi dà kó lòun ṣe yahudi yá lẹ́yìn náà ọmọ israẹli tún gbàgbọ́ pé yahudi yá ẹnìkan gbọ́dọ̀ bá wọn ṣe ọwọ́ àfáwọn nìkan náà ọmọ israẹli nìkan ló ní yahudi àmọ́ nàṣọra níyàn kékeré níta àwọn ọmọ abita ti wára wọn wá tó elédè kúkúrú àrí pé anabi Isa alayhi salam àwọn ọmọ israẹli ọgbà yóò sì ṣe wà lónìí tẹwárí àti yahudi àti nàṣọra náà lónìí à òdo lórí òdo ni tẹ́ bá gbọ́dọ̀ lórí òdo kí ni ó bì odò ragadu náà ni ó tún bí nítorí pé anabi musa ló nígbà láyé tiẹ̀ kó tó di wípé ìgbà pẹ̀yìn dàmà lọ́wọ́ anabi anabi anabi Isa ló nígbà láyé tiẹ̀ kó tó di pé ìgbà kóra mọ́ náà lọ ìgbà tá a wá pé kínní kejì wọn níyì náà ó tún máa láyé wọn lórí àwọn èèyàn wọn ọmọ Israẹli lásán tọ́lọ́run rán wọn sí ọ̀ràn wọn sẹ́lómi ìbẹ́ náà gbọ́ nígbà tọ́lọ́ ńlá nẹ́bí Musa aleyhi salam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ níbi àti parun nínú òkun ńlá ọlọ́run bò jẹ́ wọn parun wọn wá sọdá wọn bọ́ sórí ilẹ̀ wọn ń lọ ní wọn bá bá àwọn kan tí ń bọ́gi bọ̀ pẹ̀ kí lọ́ọ́ yẹ ká ànábì ètò ànábì Musa lérò tiwa a ṣebí ọlọ́run ọ̀kíkọ wa pa àwọn èèyàn sí wọn sùn náà ni ẹ àwọn èèyàn àmọ́ in bracket àwọn Israẹli nìkan àwọn ànábì ọlọ́run etí ìtàṣejù tí wọn ọbẹ̀ wọn wọn etí sẹ́ẹ̀ iṣẹ́ tí wọn fi rán wọn wọn jẹ kí wọ́n má bàa tẹ́ ó rí wọn bẹ̀ àwọn èèyàn tiẹ̀ tó sì jẹ́ pé aláìgbọ́rọ̀ ni wọn wọn ní báwa náà wó sàkà báwọn ilé náà ti lù sàkà ẹ dákun torí tọ́lú. ojú yín fọ ni àbí ọpọlọ yín di bí gbogbo nǹkan bá tiẹ̀ sí yín ọ̀yẹ kódà afọ́jú gan kọ́lọ̀ ti sóore kan báwọn ni ẹsẹ̀ ṣẹ̀ la nínú òfin ọlọ́run tẹ̀yìn rí ìràwọ̀n àti kú ní ti pa ẹ̀yìn ọ̀parun ẹ̀tún ní wó kí ló dé Musa tí ò sí pàǹpá lọ báwọn ẹni ń bó pé ti dàrú bẹ́ẹ̀ náà la nẹ́bí Ìsá alayhi salam ọlọ́run ọ̀ràn sẹ́lómi àfọwọ́ ọmọ ìsírẹ́lì àwọn tọ́lọ́run rán nẹ́bí Musa sí tọ́lọ́run rán Ìsá náà Ìsá ń bo wọ́n á di ànábì gbogbo àgbáńlá yín bo ń bẹ̀ dáná ṣebí gbogbo òwe tí kálukú wọn náà ń gé ká wọn sọ pé wọ́n ní wọ́n rán sí àgùntàn tó sọnù tó tún sọnù nínú ọmọ ìsírẹ́lì nínú Al-Qur'an àwọn àṣírí tó رسول الله إلي مصدقا لما بين يدي من التوراة كيف كنت مموا أتاكو توراتا wíwá tèmi kan ọ̀tako tòwúrátà tòwúrátà ti sọ mi tuntun wọ́n mọ̀ pé ọ̀kan nu àwọn ni jíjẹ́ tó ti dá nábì kọ́ nìkan tuntun létí wọn ṣùgbọ́n ọ̀nà tó gbà làwọn wò kọ́ máa zina ni wọ́n máa zina ti lè já nàbì náà ló bí gbogbo wàhálà akramakumullah lẹ́yìn táwa ti wá mà bẹ́ẹ̀ oníkàlùkù wọn gbà pé òfin tó ń mú wa ọ̀pá tàwọn tó síwájú rẹ̀ aha bóò wá ní ti ìtànàbì sallallahu alaihi wasallam ti pàtì gbogbo kó wá rẹ̀ ibi táwa lọ tẹ́lifíà lọ alábòsí dúró ẹ̀yin Yahudi ẹ sọ pé ọ̀rọ̀ pé òfin ádámà kan òfin ìgbà ayé ànábì Ibrahim kan òfin ànábì Noah kan ẹ dákọ̀ gbàgbé ẹ̀ nítorí kíni tí Musa mú wa fún yín ẹ̀yin Nasara náà ẹni rárá o ànábì Isa iná sani sáà o ọ̀rọ̀ Moses òsì Moses tẹ́ bá fẹ́ wo ten testament iná lẹ́lẹ́ lọ́wọ́ tẹ́sí ma wípé ànábì Isa alayhi salam náà kọ́ pé mo wá takò.

tó ìtumọ̀ ní táwọn sọ pé wa ló ní kíni ló ní gbà títí dídọ̀ gbẹ̀ndà òkèèyà ọ̀rọ̀ pé ẹnìkan ló ní kíní kankan irọ́ lásán ni nítorí pé gbogbo ànábì pẹ̀lú àsìkò tiẹ̀ pẹ̀lú àsìkò tiẹ̀ nísìn àpèjúwe ntí bá ń wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀gá púpọ̀ ẹ wọ àpèjúwe táwọn èèyàn náà kẹ́ẹ̀ fi ṣàpèjúwe nísìn nàìjíríà wà ó ṣe lóun rí yìí nínú àwọn tó so lórí nàìjíríà rí tí ò tí kú wọn wà bíi gàwa bíi eh, wọn ti pè eh, babangida tatuni eh, abubakar ọbásanjọ́ gòdùlọpù gbogbo àwọn eléyìí báyìí kẹ́nìkan wá sọ pé ìjọba gòdùlọpù láti tún wà gòdùlọpù lánàá lánàá ń bẹ̀rù tí wọ́n bá pọlọ́pàá mu tí wọ́n bá rí mu sọ́jọ́ ó kó àbí òní kó wọ́n kó ń kókó kátó wá kó péjọba gà wá lọ́nlọ́n akramakumullah bó wa ni tàwa ànábì náà ànábì kan ti lọ òfin rè ò sí má ni wọ́n wá wo yín má wọ́n á sọ pé àbò náà sáni tẹ́ ọlọ́mọ ti àwa lọ́nà torí ẹ̀ an-nasikh wal-mansukh ń tún bẹ́ẹ̀ nù kàtí òsèpò ní ìsìn pẹ̀lú wọn gbà nábì gbà àbí wọn gbà nábì gbà àwọn ń wò yí pé ńgbà tá ti dórí àwọn ànábì àwọn fáìnàì tó tẹsí mọ kó àwọn náà ní ìsìnkí lásán tànábì wa ní kíni fáìnàì wọn ò ní bí ẹni náà tó tún á lọ mófin kan wá kó padà ànábì rẹ àná wọn ò ní bí aláya rẹ àti bàbá là rẹ á ń bọ̀ sípò pé wọn bí o tètè wá sẹ àbí ọ̀sẹ̀ àwọn ti pẹ́ díẹ̀ náà náà one thousand four hundred and something years. àti ìrí o àti ìrẹ́ nìkan kọjá dé kọsọ kófin tó ń pa tẹnìkan rẹ kó tó panu lọ náà ó ti pa ẹnu ma kú akramakumullah síbá nàbí sọ ó lè mi lò pé àwọn ànábì kò sá ànábì mi má tẹ́ wà lẹ́yìn o àwọn òkúrọ́ bíi ọgbọ̀n ń bọ̀ à ànábì wà òdodo wọn náà ló ti hàn ni mírísà táwọn kọ̀dìyàníyà àwọn atẹ́ǹpẹ̀lẹ̀ amadíyà táwọn ń anabi táwọn anabi England England ló ń sọ wáhàyí kalẹ̀ nítorí ńgbà tó lọ́wọ́ wá ra sọmọ India tó jẹ́ pé English ló fi ràn àbẹ́ rí pé nǹkan ṣe déédéé mẹ́ ọlọ́run sọ pé ẹ ma arsalna min lọ́wọ́ ó ní gbogbo ìgbésí ayé òun ń lò láti ṣiṣẹ́ fún England ọ̀pẹ rẹ ni tó fi sẹ́ ránṣẹ́ sí so ìdí nu tó fi jẹ́ kẹ́kọ̀ọ́ta àwọn láyé England náà lọ́wọ́ àbá nípa àwọn ẹ̀ńtọ́ ránṣẹ́ náà wọ́n rán láti eradicate jihad torí pé àwọn ẹ̀ńtọ́ takò wọn nígbà tí wọ́n gba India àwọn mùsùlùmí ni so England náà ló sì pín India sí Pakistan and India ìlú kan náà ni. pé ibi táwọn mùsùlùmí pọ̀ sí ẹ̀rọ àwọn fìtínà yọ wọn sọ́tọ̀ àbí òye wa tọ́ akramakumullah òdodo ni o ẹ wá àpèjúwe kan kí bá a máa kí ni jẹ́ nasikh àti nígbà tí baba ńlá wa Adam alayhi salam sí bímọ ọmọ méjì méjì yóò bí ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan bí wọ́n ṣe ń bí wọn kìí sì tàtì. ẹ̀wọ̀n kẹ́ńgbà yẹn ìbẹ̀rẹ̀ bẹ́yìn ṣe wà láyé ìyá ńlá wa ó sàbí amákọ̀ bàtà àwọn ọmọ yìí dàgbà ojú ọ̀nà kéèyàn lè pọ̀ láwọ̀ ọlọ́run wá sí lókun fún ádámù àwọn ọmọ rẹ̀ máa fi wọn fúnra wọn gbogbo wọn ọmọ bàbá kan náà màmá kan náà ni wọn o máa fi wọn fúnra sẹ́yìn lè fẹ́ra yín bá a gbogbo òfin yẹn ti di níta àti parí máa ń sọ bó wa ni wọn ti nísìnyí wọn bí ọkùnrin kan obìnrin kan nínú yìí wọn tún bí ọkùnrin kan obìnrin kan nínú oyún mi níta wàá ṣe ní ìsinmi pé ọkùnrin tá a bí nínú oyún yìí á fi fún obìnrin tí á fún obìnrin tá a bí nínú oyún mi á fi fún obìnrin tá a wá bí mọ́kùnrin alákọ̀ọ́kọ́ yìí á fi fún ọkùnrin tí wọ́n bí má obìnrin tẹ́lẹ̀ yìí fẹ́ nínú oyún kejì bẹ́ẹ̀ wọ́n ni. so tó ń ti pé bàbá kan náà màmá kan náà òfin yìí ẹni kọ́ bílà ọ̀daràn àkọ́kọ́ apààyàn àkọ́kọ́ fẹ́ yí padà tọ́tí kọ́ ọmọ bàbá kan náà màmá kan náà ni o ẹ wá wò òfin yẹn náà ó tún wà very strict pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé. tọ́bìlà wa yìí yí padà nítorí pé hábìlà obìnrin tí wọ́n bí pẹ̀lú òun á ọrẹwà púpọ̀ ìgbà tó ti pé kọ́bìlà ó kọ rẹ̀ náà ṣe obìnrin tí wọ́n bí ma no ọrẹwà ọrẹwà obìnrin tí máa hábìlà ó ìní kọ́bí lọ́fẹ̀ kó náà ṣe rí tó kókọ rẹ̀ ṣe burú apáyì ṣùgbọ́n hábìlà kókọ rẹ̀ ṣe dáadọ́ lọ lẹ́nu rọrùn ọmọbìnrin tó ń bí pẹ̀lú kọ́bílà tó rẹwà gidigidi yẹn eléyìí wà ọ̀fẹ́ sí eléyìí fẹ́ eléyìí ẹ wá lọ bá bàbá àpò bàbá nǹkan ẹ kó fi yé kò mú kí ni òun mú ń bẹ nítorí òun fẹ́ ni wípé ọmọbìnrin tá a fi mọ nǹkó wọn fẹ́ because after all gbogbo wa náà pátá korongodo àtọkùnrin àtọbìnrin wa ṣé bá ọmọ yín náà ni wá àbùrọ̀mọ́ wa tẹ̀sẹ̀ máa wá yí padà tó bàbá yẹn wá sọ pé ádámù alayhi salam eh, eh, eh. òfin ọlọ́run òfin ọlọ́run ìyẹn ni pé bí wọ́n ti ṣe tàṣíwò iná lọ́gbọ́dọ̀ máa tàṣí lọ ọ̀rọ̀ pé òní wọ́n bímọ ẹ wàá fẹ́ra yín kò ṣẹlẹ̀ àmọ́tọ́ bá ní ọ̀fẹ́ kó yí padà ìsọwọ́ tó ń lọ́wọ́ ọwọ́ ọlọ́ọ̀lọ́wọ́ kí kálukú béèrè fún tí ń fẹ́ lọ́dọ̀ lọ mẹ́sìsẹ́ máa béèrè fún náà ni pé owó yín tẹ́ bá ní lẹ́mùú wa lẹ́fi sàtẹ̀gùn síwájú ọlọ́ kálukú kò tiẹ̀ jáde ètò ọlọ́run bá gbà ó túmọ̀ sí pé ọwọ́ tiẹ̀ ní ọgbà ẹni tọ́lọ́run bá gbà tiẹ̀ ó túmọ̀ sí pé kò bomi sùúrù tọ wọn ni habila òun jẹ olùdáranjẹ wọn á lọ mú ìtọ dáàjù tó yíyó jù nínú àwọn àgbo rẹ ọmọ wa habila ẹ ẹ máa wo bílà yìí ṣe rí o gbèsè pé habila ń bá kọbílà jà o kọbílà náà ní jà one fighting la rí gbèsè two fighting o ṣé wọn máa ń la one fighting ẹ two fighting ọlọ́pàá gangan ṣe bá ti kóra ẹjọ́ ọlọ́pàá tani àti tani tó dàtà wọn fi kọ two five kọbílà náà lọ dálẹ̀ òun náà ní jà kò sí àbí àmọ́ agbọ́dọ̀ máa pọ̀ ládùá èmi ò ẹjọ́ kí n ẹni tí ń wẹ́jọ́ tí ń wọ́ràn orí mi ọmọ mi mi ìyẹn máa fi kún wọ́n gbà nǹkan rẹ mọ́ lọ torí ẹ̀ àbí jẹjẹjẹjẹ rẹ lójó ń ti mọ̀ pé bófin ṣe wà náà lòfin ọmọ lọ tó ṣùgbọ́n kọ̀ bí ohun ìjókòó jẹjẹ o bìlísì ń rú nínú rẹ̀ torí ẹ̀ àdẹ́mọ̀ alayhi salam ó ní kíkálukú mú ti yọba fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run àbí làlọ́ gbàgbó wa kò tọ́ da tó yó tó gbádùn kábílà àgbẹ̀ ló ń lọ kó àwọn sàkósàkó àwọn tí ọ̀dà tó ti jẹ́ pé bí bí kpó la ti fẹ́ bí èkó ẹ̀ wà ẹ̀ wà lọ́ọ́lé lọ kó èkó ẹ̀ wà oko wa èrí oko wa fẹ́ dára láti mọ̀ kọ́ lọ́n gba òun náà ní pé gbogbo yín ẹgbẹ́ kalẹ̀ náà lẹ́yìn ti tàbí iná wàá wà láti sàmà wà bá gbé ọlọlọgba tọ nígbà tí náà dé tí náà gbé ti hábìlà واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر ọlọ́run gba ti hábìlà ọgbà ti kọ́bìlà ọ̀lẹ́lẹ̀ akọ̀tò lẹ́nà ó ní mo fọ́ ọlọ́run búra pé ń pọ̀ náà ọ̀daràn àkọ́kọ́ ni wọ́n lórí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ òun ìní mi lónìí mi náà ní padà òun ìní ẹ lọ́la bó ṣe ká yóò rí nu àmọ́ bá ti rí téèyàn lọ yọ bẹ́ tí ń yọ ọ̀bọ̀n tí ń yọ àdá ó túmọ̀ sí pé kò lẹ́rìí máa àjọ ń sọ̀rọ̀ à ń fọ̀rọ̀ wé ọ̀rọ̀

kọ́bìlà fẹ́ yí padà kò rí yí padà so àwọn oyún tó tà sí ara wọn bẹ́ẹ̀ la ádámà máa fi fúnra wọn máa fi fúnra wọn ó wà ń lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nrán gángan títí tó fi di pé èèyàn pọ̀ láyé gbàtí èèyàn pọ̀ láyé òfin tún dé lórí pé áá ẹ̀wọ̀n fẹ́ra yín má bà ṣùgbọ́n tá a bá kú gbogbo ẹ̀ náà dálẹ̀ tá a bá tuntun sá bá a ti pọ̀ tó yìí náà ọmọ kí ni wá ọmọ ìyá kan náà bàbá kan náà sòṣùgbọ́n àgbà tó fi dénìs ó sọ pé èyí tó bá hàn sí wa físíkálì pé bàbá kan náà màmá kan náà làwọn eléyìí wọn wọ̀rọ̀ fẹ́ra wọn. gbogbo àwọn tí wọn ò sì tẹ̀lé tà Nábì sallallahu alaihi wasallam àyè tán láwọn ń ṣe nǹkan míì gbogbo wọn náà wọ́n gbà wípé àwọn ọmọ àwọn àwọn ò lè máa fi wọn fúnra wọn. àbí òye wa torí pé tọ́kanu àwọn káfíńdínà ní ìsìn tọ́mọ rẹ̀ bá ń wáyà ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ah ṣe bí ọ̀kanu ètò wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rántí ẹjọ́ fẹ̀ à rántí bá àbí ẹ gbádùn à lọ́sí pé wọ́n ṣe mùsùlùmí o wọ́n sọ pé ẹ gbádùn ká ká máa fẹ́ra wa nulẹ̀ kan náà àwọn ń tàka sórí. àwọn náà mọ̀ pé náírà àti mọ̀nsóòfù wa ṣùgbọ́n wọ́n gbà títí dórí ẹni tán láwọn ń àwa ti sọ fún wa pé náírà àti mọ̀nsóòfù ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó ṣe wọ́n kò lè sá wa láéláé erigi ẹni tó sá wọn nípa àmà fi tà nẹ́bí sọ̀rọ̀ àdìsọ́lá àmà fi bá wọn wí a sì máa fi yé wọn pé tó o bá ti tẹ̀lé tiẹ̀ orí àná lọ́wọ́ ṣùgbọ́n tó ṣe wọn ò lè sá wa láéláé torí lánàá bí yẹ bàdí bẹ́ẹ̀ lánàá bí sọ sánàá bí kàtí ó dé lẹ́yìn àdéhìí àfikọ́jẹ́ kókòrò gbogbo àwọn kòrò lọ́lọ́wọ́ bá ti ń túfò. tọ torí ẹ atúwárí náà ní ìsìn ní nàìjíríà bì torí pé nínú àwọn ewu tó wà náà ní pé gbogbo yẹn kan máa ń sọ nípa ẹ̀sìn ọlọ́run bíi báyìí ẹlòmíì nítòsí máa ń wù ọ ní kọ́tà máa tàtàkù kọ́tà so that bóòlù àwọn èèyàn ṣe dóhùn gẹ́gẹ́ bíi. òfin táwọn Yahudi ti fi lélẹ̀ wọ́n ní píríncípù kàtà fi lélẹ̀ wọ́n pe píríncípù yẹn ní khalif tọ̀rọ̀ yapa sí gbogbo èèyàn kún lè dọ̀ ẹni pé tó bá wọ̀ lùkà ní tó ń fẹ́ kára yọ dọ̀ mọ̀ tó bá pé ọmọ tí ń fi iṣẹ́ tiẹ̀ iṣẹ́ àlùkìyàmọ̀ ti fi ń wáyé kárí mi lọ́n wọ́n sá ti máa sọ tó bá takun táwọn máa ṣe gbogbo èèyàn dọ̀ wọ́n bí kò máa báwọn èèyàn wí kò máa pariwo kápẹ́tà kìí ṣe orí ni wọ́n máa fi tìlá dé ẹ̀yin ṣe gbọ́n lẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ gbọ́n tó láàfin dé o wọ́n ní bàdí ni bàbá sì fi fìlà dé bàdí rẹ̀ nípa lọ pé à bàbá sì máa fi dé bàdí ni o kò ní lọ́dọ̀ ọmọ lónìí torí ẹ píríncípù àwọn Yahudi ni ti xọ́ọ́lé tọ̀rọ̀ láti yapa sí gbogbo ayé gbogbo ayé ọ̀dọ́ torí ẹ. àwọn òfin tó wá nínú alukur'an ń ṣàfihàn pé ọlọ́mọ ń pa nǹkan kan rẹ tí ó fi kankan parẹ́ àwọn mùsùlùmí gbà bẹ́ẹ̀ àmọ́ lónìí àwọn xaalif tọrọ kan ti wà táwọn sọ kí ni dáadáa tó kí ni dáadáa ọ̀ máa ìgbà tó yàn bá ti kẹ́kọ̀ọ́ kò lè máa ẹ̀ nítorí pé ìgbà tó ti rí àwọn tí ò dá nǹkan kan mà tá jókòó fún àwọn gbọ́rọ̀ rẹ̀ kò sí kọ́ dá nǹkan kan mà ń tiẹ̀ náà eléyìí òfin ọlọ́run tí ò sí parẹ́ ò sí parẹ́ rárá rárá tontori délé ọjọba lẹ́yìn náà kẹ́nìkan máa darẹ̀ láwọn bá fẹ́ àwọn kẹ́sì ní kò sí násìkò yẹn àwọn atalẹ̀ ní náà wọn náà lọ kọ́ kí ó jọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. bákan náà kákíyèsí wípé a ní nǹkan kan tá à ń pè ní at-takhsis a sì ní nǹkan kan tá à ń pè ní an-nass wọ́n yàtọ̀ síra wọn. but níbi wọ́n ti máa ń gbé wọn síra wọn ó lè má yẹ lómi ó tún lè mú kí gbogbo ọdún àrùn mẹ́lòmí lò so ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. bẹ́ẹ̀ bọ́lá ti sọ pé walladhina yatawaffawna minkum. ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا ọlọ́run bá sọ pé àwọn ẹni tó bá kú nínú yín tẹ́sí fìyàwó sílẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àwọn obìnrin yóò fi jókòó kù àwọn ìyàwó ta ni wọ́n jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá jẹ́ pé wọ́n lóyún kọ́ orí oyún lẹ fi kú tẹ̀ fi wọ́n lẹ̀ ọlọ́sọ pé wọ́n ulatul ahmali ajaluhunna an yada'na hamlahunna tẹ́lẹ̀ ìkárí obìnrin tán kọ́ lẹ̀ obìnrin tọkọ rẹ̀ kú ayídà tiwọn tọ́ba ti bímọ ni torí àwọn àṣọ yìí pé gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú tọ́ba fi sílẹ̀ o àyàfi tá má fi sílẹ̀ lórí ikó lóyún wọn jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ṣùgbọ́n àwọn olóyún títí táwọn fi bímọ àwọn ilé wọn fẹ́ taxis taxis méjèèjì ẹ lè lò papọ̀ ṣùgbọ́n náà ṣe kọlùmọ́tò ọ̀kan kò ní ṣe lò èkejì la lò tẹ́lẹ̀ ìjẹba torí de eléyìí wọ́n sọ yìí pé ẹnbẹ́nu màtọ́ yẹ ká mójútó wọn á sọ pé lónìí rárá o ètò ànáàtọ̀ kọ̀ màsó gbogbo sódò sọ́kù èèyàn gbọ́dọ̀ mọ̀ wáyé ńlá ọ̀ gbọ́dọ̀ yá ẹnu ẹ̀ kọ́ ọ sọ pé ọ fẹ́ sọ nípa òfin ọlọ́run àyàfi ètò lè mú ọ náà ní kéyìn ọmọ àdán abẹ́nu kọ́ gbé lọ sọ́dọ̀ dẹ́ńtìtì tí ọ̀bọ̀ yẹ yín wò gbaná ló tó lè yánu. tẹ̀lé ìtumọ̀ sí kó pàtàkì púpọ̀ ká mọ̀ nípa rẹ̀. torí àwọn olùmọ̀sọ yìí pé kéésì òṣòlù bàhás bẹ́ẹ̀l òṣòlù ṣẹ́ríà òṣòlù ṣẹ́ríà torí gbogbo nígbà pé ní ulumul Qur'an ilmul mustalah gbogbo pátá inú òṣòlù sókè náà ló tún wọ. báàbù kan náà àwọn àbúwábù òṣòlù sókè lọ́kọ̀ọ̀kan nítorí ó pàtàkì púpọ̀. àwọn ra pọ̀ táwọn olùbá ṣe nípa ànáṣe olùmọ̀ṣọ́ ọ̀rọ̀ ra tẹ̀síìrì náà a rí i pé gbogbo ra tẹ̀síìrì máa fẹ́ ti tẹ̀síìrì àyà kan ó lè sọ pé àyà yóò máa ń mansukha bil àyà fúlàníyà àbí kó sọ pé ìyà náà ti nasikha lil àyà fúlàníyà kí ẹ bẹ́ẹ̀ tó máa rí inú ra tẹ̀síìrì ọkọ́ mà gbogbo àyà tó lọ máa ní ẹ ti sùúrù ẹ ti sùúrù ẹ ti sùúrù. wọn ni wà hàdíhì àyàtò mọ̀nsókà bí àyàtò kìtà àwọn àyàtò náà fi sọgbẹ́ jagun ó ti pa gbogbo ayẹ ti sùúrù ẹ ti sùúrù ṣé sùúrù bá kò sí sùúrù mà àwọn olùmọ̀mọ́ ni à sùúrù sí bẹ́ẹ̀ o ẹ̀ ẹni tí ó mú ajagun yóò lójú ẹ̀ àmọ́ kìí ṣe pé kò sí sùúrù mà ọ̀gbun náà sì ń bẹ́ẹ̀ ọ̀parí so gbogbo tíra tẹ̀síìrì a lè dára rẹ̀ mọ́ wal-mansukh bó tilẹ̀ jẹ́ páyà tọ́lọ̀ ń parẹ́ mufasiru mi lè sọ wípé mansukha ni rẹ̀ yẹn gbọ́dọ̀ wọ́n tẹ́lẹ̀ àtẹ̀sí púpọ̀ tí wọ́n fi ma òdodo àti irọ́ tí wọ́n sọ. bẹ́ẹ̀ náà nínú àwọn tẹ́lẹ̀ tó wà an-Nasikh wal-Mansukh libn al ẹni tẹ́lẹ̀ kan tó sì tọ́ dájú tẹ́lẹ̀ kan pọ̀ gan lórí an-Nasikh wal-Mansukh an-nasikh wal-mansukh ó tún wà nínú sunna anabi muhammed sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àpèjú ìta àti mú wa pé àdéhìí kan máa ń pàdé tìkan rẹ àdéhìí kan náà máa ń pàdé tìkan rẹ tíra kan wà tán kọ fún àmọ́ tíra méjì tíra kan làmọ tán kọ fílẹ yẹn wọn ò sì ti kọ míì wọn náà ni wọn ń pè ní al-i'tibar al-i'tibar fi an-nasikh wal-mansukh fi ahadith an-nabi sallallahu alaihi wasallam lilhazimi lilhazimi lilhafiz alhazim torí ẹ ọlọ́run fẹ́ lẹ́dàá wa àdánwò ń bẹ nínú anas nítorí pé ń gbà mí òfin yìí ó le ọlọ́run wa fè tó le jùlọ yóò fi di torí ká má rò pé nas ní gbogbo ìgbà ìmàmú tàfífù wa.

من آية أو ننسها نأتي بخير منها أو مثله ètò lóore jùlọ tí o tún yé àwọn tí ń sọsọkú sọ̀rọ̀ nàìjíríà nù pé ṣé ayé àkùránì ká sọ pé lóore jù kan ẹ wọn ọdá kankan ẹ ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ tó wọ́n á máa kọ́kọ́ lọ tiẹ̀ tí ewu ti fẹ́ wọ́n máa fi ṣe kíni ọlọ́run ní àmì ètò lóore wa. àwọn olùmọ̀wá sọ kó ó lóore jùlọ nípa pé ó rọrùn jùlọ àbó lóore jùlọ nípa kó le jùlọ ládàrí ó sì pọ̀ gbogbo ẹ̀ ni wọ́n sọ. àwọn mẹ̀tìlì hà rẹ̀ sọ àwọn tó lágbọ̀ọ́yé kankan sọ pé a ah, erékeré nù nígbà tó náà wọ́n mú àwọn fi ti lẹ̀. ọlọ́wọ́ bàbá ni yọrí ìdílé ìjẹba ọlọ́wọ́ bá ní wọ́n بدلنا آية مكان آية ọlọ́wọ́n bá ní tó a bá fi àyà tá a fi jàrọ̀ àyà mi tá a bá fi àyà kan tá a fi pa àyà mi rẹ̀ tá a bá fòfin kan tá a fi pa òfin mi rẹ̀ tọ́ wàlláhu a'lamu bima yunzil ọlọ́wọ́n bá náà ló máa ń tó ń sọ̀kalẹ̀. So, ọ̀sẹ́ni tó mọ̀ tó lọ nípa tó lọ wọn bá ń sọ kalẹ̀ torí pé bọ́ba ṣe wù ló máa ń sọ̀rọ̀ rẹ̀ ẹ sì mọ̀ kọ́rọ̀ alukur'ani ọ̀dà bí ọ̀rọ̀ àwọn àwé tó ti síwájú àwọn àwé tó ti síwájú ló dindi lọ́lọ́ sọ kalẹ̀ ẹ̀yin ni ẹ máa wádìí ẹ̀yin ni ẹ máa wá nítorí máa wá ń bẹ̀ ẹ rí ẹ rí ẹ̀yin lẹ́mọ̀ alukur'ani pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ lọ́lọ́ sọ kalẹ̀ ó sì ń bá àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ mu so ó fún wa láǹfààní àti mà nípa rẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ ìlúfà ló fi jẹ́ pé irọ́ ò sí pamọ́ alukuran wàláhi tàláhi kò sẹ́ni náà tó tó tí ó sọ pé kankan bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ àfikọ́ tẹ́ alukuran táwọn ẹ̀rọ ọlọ́run ha sórí ibi Suratul Fatiha kí ló wá fẹ́ sọ pé bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ tí wọ́n ní jẹ́ ọ̀rọ̀ yàtọ̀ sáwọn òwe tó síwájú odindi ni wọ́n sọ kalẹ̀ àwọn ẹni tí ń sọ pé àwọn ń tẹ̀lé gan wọn ọ̀dà mọ̀ ọláì wọn ọ̀dà mọ̀ ẹgàrí tẹ̀yàn gbéwèé síbi àyà rẹ̀ ń gbé lọ títí kọ́ mọ́ wà mí translation tún ni kò tún dà mọ́ ìdí ìnù tó fi jẹ́ pé tó máa ní ẹsí orí bá ẹsẹ̀ báyìí kò ní sí jù bẹ́ẹ̀ lọ ètò ọba ti kọjá bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ rí ní ọ̀yẹ́ kó rí tí wọ́n bá sì ní kò sí bíbá tó wọ́n ní kò sí wọ́n ti pè matthew wọ́n á lọ sí marcus ọ̀tẹ̀ o kó kàn jọra matthew wọn ni o sí marcus ló sí ọ̀tẹ̀ síbi tá a ní o sínú sẹ́yìn pé ojúlówó ń gbọ́rọ̀ <laughs> àwa ní ìjọba wọ ọkọ̀ kẹnu alukuran má fẹ́ muskẹ́lì má ké láti bẹ̀rẹ̀ dópin kó má fẹ́ muskẹ́lì àmọ́ àwọn àdé mẹ́sàkì tó nítorí di eléyìí ibi tó bá ní oyin náà ló fi jẹ́ pé àwọn tó ń ṣe comparative yẹn ìgbà tó yẹ pé àwọn lọ sí deep studies nípa gbogbo tó wà nù ẹ̀ so wọ́n fi láǹfààní àti rí àwọn contradictions torí pé àwọn ti ń gbé ká àwọn èèkà àwọn èèkà so ẹni tí wọ́n ṣe deep studies tó ń fẹ́ fi tara rẹ̀ mú àwọn èèyàn gbà fẹ́ kọ́ lọ́wọ́ bá wa gbà fún Islam ẹ̀rí kébẹ̀ làwọn ti ń yọ àìmọye contradiction tó wà nínú ẹ̀ tó tí mo á yà wọn lẹ́nu tó wá pé ọ̀yà síjọ orí kẹtàdínlógún ìṣẹ̀kẹjọ yọ̀ọ̀nù ah, tiwa náà yọ̀ọ̀nù ọ̀gbọ́dọ̀ bá yẹn lẹ́rù lọ́ba sí lọ́ba bá a ah. ṣé pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àbí mi mọ̀ kọ́ tó eléyìí ni ó fi máa yà wọn lẹ́nu kí lọ fẹ́ pé ká kínú àkúrádì táwa yà á gbàdé ètò pé kí mùsùlùmí kà ẹ́ ara àjọsìn wa ni ká kà máa kà á. tani ka lọ́wọ́ de tó nípa ọmọ kan sori ẹ̀ ń gbà Ahmed twenty fifty thousand errors in the Bible sẹ́wọ̀n pé on unobjectionable àwọn tó yẹ kó wọn pè lẹ́jọ́ pé ọ̀ya máa mú jáde máa mú jáde tí ọba pé fifty thousand ká pọ̀ kò sẹ́ni láyà rẹ̀ pé kà nítorí pé wọ́n mọ̀ pé tá a bá tún wò dáadáa fẹ́ tó five hundred thousand tó báyọ̀ náà ni. torí pé ìdí ni pé bóòlù ti lè jẹ́ fifty thousand gangan tí ò jẹ́ forty nine thousand nine hundred and ninety eight mo rò pé ti pọ̀ dẹ́yìn pé iye nǹkan báyìí náà kó bùkúrú ní tá a bá wò dáadáa pé two five hundred ọjọ́ bó jẹ́ jáde. tọ́ ọlọ́ni tá a bá fi àyà kan tá a fi rọ́pò àyà kan ọlọ́run náà ara ń tọ́lọ̀ fi sàánù tiwa ní kálukúrá ní sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ní sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ní sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ inú àánú tọ́lọ̀ tó fi ṣe fún wa ní anybody tó bá ti gbọ́ ìtàn sọ̀kalẹ̀ ní ìsìn wọn ti ha ọpọlọ àwọn èèyàn ṣáàpù gan láyé gbà wọn á ní ìsìn ẹ kí là ń ha kí là ń ha ẹlòmíì bá ti àgbẹ̀ yóò di nàdàlà màlẹ́nu اهدنا الصراط المستقيم وأن تنزل الملائكة والروح آه <laughs> nítorí pé kọ̀ọ̀kọ̀ rẹ̀ ọpọlọ ti wàhálà gbogbo káyìí náà ọjọ́ kọ̀ọ̀kọ̀lọ́ wọn gbà àwọn èèyàn láyé ìgbà yẹn tó bá gbọ́rọ̀ báyìí wọ́n ti hà ẹ tí wọ́n wò kéde pé wọ́n gbọ́ wọn hà lọ́ọ́yà yẹn lẹ́nu ní ìsìn bọ́lọ̀ ṣe ń sọ̀kalẹ̀ ọlọ́run tún wá sọ̀kalẹ̀ nàbí pé àyà ta lónìí tó jẹ́ àyà fifteen yìí o. ayé lọ fi sínú súrọ́tù alẹ́ ìmúra suratu súrọ́tù alẹ́ na náà tán kọ́ wá ayaba yìí wọn kọ́ fa èyí tán wọn o àmọ́ ànábì èkó yìí bá ti sọ fún báyìí ó ti wọ sọ pé a sọ kalẹ̀ káyìn lónìí lónìí ìkan náà ni ayà mọ́ lọ sí náà ayaba anábì ó sì pa àwọn sàhábà àwọn tí ń kọ́ lẹ̀ ọ̀yá ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí báyìí gbogbo kálukú bá sùn ti gbọ́ àwọn náà tún kì bọ́ ibi wà nínú orí wọn bá ṣe hà wàláhì tó yà ẹ̀ lẹ́nu jù èsì pé ọgbọ́rọ̀ ọ̀hà lẹ́ẹ̀kan náà eléyìí ò sí àmọ́ náà ní kan sọ̀kalẹ̀ tán ò tó sọ̀kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ súrà gbèsè wa máa gbé síra wọn pé eléyìí ni ọwọ bí eléyìí ni ọjáde bí eléyìí ni ẹ súra sáyà tó ti wá bí báyìí ẹ tún fi sínú súra báyìí. bèbí tó lè sí jù ní kọ̀ǹpútà ò lè ṣiṣẹ́ o àwọn èèyàn tó lọ ń sàlẹ̀ ta gidigidi radiyallahu anhu torí ẹ̀ wallahu a'lamu ọlọ́run ló máa ń tó ń sọ kalẹ̀ o. qalu innama anta muftar wọn mọ wá dàn kẹ aládàparọ ni wọn Muhammadu wọn kàn máa máa kírètì rọ yìí náà ni ẹgbẹ́ lánà ó sọ báyìí lónìí ó tún lélẹ̀ yìí ní ká tún ti di nǹkan bẹ́ẹ̀ ọjọ́ dúró lójú kan náà ìwọ lọ ń fabricate mọ́tò fabricator ni ọ ànábì wo èso kùrọ̀ ti ń dàda parọ́ ńgangan bẹ́ẹ̀ nù kẹ́tí ń tọ́ka sí kọ́rọ̀ lọ́la lọ́la a èsì pé mi mọ̀ ń kọ̀wé tí wàá kọ paragraph kan mo tún á tún kà àtàlọ́pọ̀ eléyìí mi náà ni ẹjọ́ fagilé kínníkín tuntun kọ yéé máa ṣe rúwèé tí wàá dà ń kọ ọlọ́run ọba lọ sọ̀rọ̀ ó sì ní kí wọ́n fi ọ̀rọ̀ míì ó fọ̀rọ̀ míì tún dípò rẹ̀ àwọn ọmọ wa pé aládàpárọ̀ ni ọ bal aktharuhum la ya'lamun ìwé ìsòkùrọ̀ ọlọ́run ọba ní jẹ́rìí fún Ànábì sallallahu alaihi wasallam ó lè ìsòkùrọ̀ wọn pọ̀lọpọ̀ nínú ọmọ pé pọ̀lọpọ̀ nínú ọmọ kọ́dọ̀ ọlọ́ọ̀lá kúránì ti wá ìdínú tí wọ́n fi ń sá ìgbàgbọ́ ni o àwọn náà mà kékeré rọ wọn mà báyìí ní fọpọlọ gbé àtìgbá ní gbogbo wọn bá ti kó bá mà àpèjúwe tó mú wa mà ní ọdún kẹfà lẹ́yìn hijira ọwọ́ àti mẹ́kà ọbẹ̀ ẹsẹ̀ ọmúra àwọn rí di lọ́nà àwọn òjò lọ. anábì sallallahu alaihi wasallam di lọ́nà àwọn kẹfẹ́rí wá pè fún àsọyípọ̀ èyí ó ti pé nínú tí wọ́n kọ sínú rẹ̀ ní pé kò ní síjà mọ́ fọ́dún mẹ́wàá láàrin àwọn mùsùlùmí àtàwọn kẹfẹ àtàwọn nǹkan mi bàtà wọn fẹ́ẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀wé Ali bin Abi Talib radiyallahu anhu ńlá lákọ̀wé ti ń kọ wọn á ní kí wọn kọ pé eléyìí o òun ló ń tí àsọyépọ̀ wáyé lórí ẹ̀ láàrin muhammed ibn abdullah rasulullah àtàwọn ará mẹ́kà ìsìnkú àtàwọn kẹfẹ́rí mẹ́kà kẹfẹ́rí ni wọ́n àmọ́ níbẹ̀ yẹn gbàtọ́ jẹ́ pé à ń kọ agirímẹ́ǹtì ni àtàwọn ará mẹ́kà. ẹni tó wá já sojú fún àwọn kòkó àkùrẹ́ yìí wọ́n á ní muhammadu kí la wọ́n ní Rasulullah ẹ parẹ́ iná ni ti ń hùwà bẹ́ẹ̀ ó lè parẹ́ Rasulullah ẹ tá a bá fi lè mọ ní Rasulullah àwa náà bá torí òdodo lọ ike àwọn kèfèrí ọmọ ni pé táwọn ti ń kọ̀ sọ́nà bẹ̀ ìdí ìsìláàmù táwọn ọ̀fẹ́ gan lọ́nà wà ṣùgbọ́n kò lẹ́sìn fẹ́ mú ẹni tí ó mà tí ó sì gbàgbà tọ́lọ̀ wọn bọ̀ bá fẹ́ fọ̀nà èèyàn máa wí náà ẹni tó gbọ́ tó fetí pàlàbà tó sì bá bẹ̀ apá kọ́lé àwòrán ti síwájú yàtọ̀ sẹ́ni tó gbọ́ tó padà di mùsùlùmí á sọ pé dáadáa ti síwájú fún kọlọ́n sí wa nínú àwọn ti dáadáa tó síwájú fún un. tọ́ wa ni à ṣé Rasulullah yẹn ni wọ́n fẹ́ rí nù wí tẹ̀ nǹkan wọ́n ní bẹ́ẹ̀ ni à ọ̀dọ̀ tó bá jẹ́bẹ̀ẹ́ parí wọ́n àlè ìtọ́nkọ̀ wò parí pa Rasulullah rẹ̀ émi láyéláyé ní parí ìmánì jẹ́ ló bí bá àìní ìmánì táwọn ti ló bí gbẹ parí. ìránṣẹ́ ọlọ́ọ̀ni tani tani tó yà sọ pé ká parí àá ní parí alábìnrin àparí ìránṣẹ́ Ọlọ́run náà ni mí wọ́n fẹ́ wọ́n kọ́ àmọ́ ṣe bí ìwé là ń kọ́ ní ẹ̀kọ́ àlẹ́ ìní nìkọ́ fún ìní parí anábìyà sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ̀rọ̀ náà ni kí wọ́n fi ibi tí rọ̀ṣọ́rọ̀ láì yẹn hàn ibi tó wà kàn fi hàn orúkọ ọmọwé kọkọ ọmọwé kà sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ̀rọ̀ yàtọ̀ sí wa ní ti tọ́sọ pé màkà màkà mo fi jù anábìyà ọ̀ọ́ká àbùkù ẹ̀ rárá ẹlòmíì ní ti asọ̀gbẹ́nupọ̀

Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run Ẹlẹ́dàá wa òní sọ alukurani kalẹ̀ àwọn kẹfìrí yẹn ọmọ ni níbẹ̀rẹ̀ tí wọn bá mọ àwọn gan la kọ́kọ́ ẹjọ bá kọ gbárùkù kí Ànábì sallallahu alayhi wa sallam torí rẹ̀ náà ni Ọlọ́run ti sọ fún wa pé wala takunu awwala kafirin bih ẹ mẹsẹ jẹ ọ jẹ pé yìí là ẹni tí wọn kọ sí kẹfìrí sànàbí yìí o nítorí pé ẹ̀yin náà lẹ́ padà jẹ gbádùn rẹ̀ jù nísìnyí lónìí dáadáa ni tí ń jàǹfààní ìsìláàmù tó àwọn lárúbáwá yẹn náà ni pàápàá jùlọ àwọn ará Mẹ́kà àwọn ará Mẹdínà ẹ̀wọ̀n nísìnyí ọlọ́run ti wọ́n láṣíwájú tó bá ti kọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lẹ́sìn nítorí pé àwọn náà wà ń tòsí Mẹ́kà àwọn náà wà Mẹ́kà àwọn wà Mẹdínà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. lẹ́yìn náà ńgbà tí nǹkan tẹ̀yìn sọ tí ò bá yí àwọn yìí ńtẹ́ ẹlẹ́yìn sọ wọ́n máa ń fẹ̀sùn kàn yín lórí pé rọ́ọ̀nì kò ní í ma lórí pé wọ́n ń sọ lẹ́yìn yín ẹ̀kọ́ ńlá lọ́lọ́run kọ́ wa kan kódà kò kan kò ní àmì nítorí kọ́ lọ́n sọ pé wà lóò taqawwala alayna ba'd al-aqawil la akhadna minhu bil-yamin thumma la qata'na minhu tó bá jẹ́ kó bá fi nǹkan kan parọ́ mọ́ wa ọlọ́run làbá fagbára mú ànàbí bàbá sì jaka sọ́run rẹ̀ dànù kó kú dànù kára fi ẹyọ kán báyìí ànàbí ò nínú àkùrá náà lọ́fà ló fi jẹ́ pé tí èèyàn bá gbọ́ èdè lárúbáwá ẹ mọ̀ pé wàláhi wàláhi alukurani náà la alukurani ọ̀rọ̀ lọ́ọ̀ni kò lè jọ́rọ̀ ẹni pọ̀jù nísìn gbàtọ́ lọ sọ pé idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا في ì القرآن أرأيوني alukur'an ọ̀rọ̀ yóò ní wá bẹ́ẹ̀ nítorí pé nílàákẹ́ ọmọ èèyàn tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run tí ò gbọdọ̀ yí padà ọ̀rọ̀ ní wá bá ẹ̀ má bẹ́ẹ̀ bá ti wá idha jaa nasrullahi wal fath wa ra'aytu an-nasa. àbí eyiwa wa wọ̀rọ̀ ẹ̀yìtù nàásà kìí pé wọ̀rọ̀ ẹ̀yìtà wọ̀rọ̀ ẹ̀yìtù nàásà bí ọba ṣe wà mí. àmọ́ ńgbà tó ṣe pé tọ́lọ́ bá sọ fún anabi sọ̀rọ̀ bá a sọ náà pé bọ́rọ̀ mi ti sọ̀kalẹ̀ ní anabi ọ̀nà ìyí padà. o gbọ́dọ̀ jáde ní ìsìn yóò di ìrọ̀lẹ́ jí sẹ́fẹ́ nìkan bẹ́ẹ̀ kí lẹ́yìn wọ́n ní kí n sọ fún yín pé òun mú kankankan ẹ gbọ́dọ̀ jáde ẹ ti padà ẹ lè rí rẹ náà Kúránì ní kí n sọ fún yín. àfikún tìyẹn nù pé àfikún tìyẹn nù òórùn mú kankankan ó ṣe déédéé tí wọ́n wí fún yín wọ́n lẹ̀ gbọ́dọ̀ jáde ní ìsìn wọ́n á ní sẹ́mi pé àfikún tìyẹn nù sírù rẹ̀ náà fún wa ìdí nu tọ́lọ̀ ń sọ pé táwọn náà yóò fi kankan ara fi kán bá fi kán ọ̀rọ̀ lọ ọlọ́wọ́ bọ́ mẹ́mìí rẹ̀ lọ bó ṣe ń sọ̀kalẹ̀ gángan ẹ lè ríru eléyìí nù wẹ́mi láyé yìí. ìgbà tó lọ́wọ́ sọ pé pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ alhamdu rabbik sẹ́mi pé sọ́yẹ́ kí ọwọ́ àni pé usabbihu bihamdi rabbi wa astaghfiruhu innahu kana tawwa. bí ọba ṣe rí nu àmọ́ ìgbà tó yẹ pé ó lọ́ọ́ ṣe sọ̀kalẹ̀ ni màlẹ́kà jibril awi fáwọn fànàbì fànàbì ṣe gbọ́ ànàbì O fún kò sí ìwé tó dàbí àkùrọ̀ ọ̀rọ̀ ọlọ́run kó sì sọ̀kalẹ̀ gàgàgàgà torí ẹ̀ náà ti sọ pé àwa gan alára nínú tó sàwà tá a dé nígbẹ̀yìn ẹni pé àlámànà àlámànà jíjí sẹ́ba ti gbọ́ sẹ́wọ̀n kó àwọn sàhábà náà tún da débi kan torí pé àdìgbà nàbì náà bá ti gbọ́ náà làwọn náà máa sọ pé èyí ti tùmọ̀ rẹ̀ torí ẹ̀ náà lè yapa sí wa nípa pé alìsèjú zòrè wa yẹtù hadith bil ma'na dábà sọ pé nàám pé kò wá fi sòṣòro àgbọ̀dọ̀ gbé àwọn mọ́tẹ̀mú wa torí ẹ̀ lẹ́sìn rí sọ abí tó yẹ pé ọ̀rọ̀ yẹn ẹ̀ anna rajulan anna mra'an èwo lọ́wọ́ ṣé ọmọrò à ń lọ́wọ́ ni àbí rọ́júlá àwọn alọ́dọ̀ tó akíní bẹ́ẹ̀ ẹ̀zá ti sọ kábà ah, àwọn wọn fẹ́ mọ wá pípólóńgò gángan là nábì wí tó bá ń ṣe iyèméjì gbogbo méjèèjì ti fi ń ṣe iyèméjì ni ó mú wa torí kò fẹ́ parọ́ má nàbì síbẹ̀ làwọn àti gbàdánìkọ lọ jíṣẹ́ fún yẹn gẹ́gẹ́ bí tí mo wí lẹ́sìn. tó wọn ní kí n sọ fún yín gbóòórùn mú kankankan pé kẹ ní dẹ́yẹ kẹ́yìn ọ̀sán ní bó tó ràn yín ti ẹni báyìí ràn mí sí pé ọ̀rọ̀ tí yín ti tán mẹ́ òórùn mú kankankan má ní ìsìn yóò eléyìí you are quoting the sender nǹkan sọ gangan torí pé tí ẹ bá jẹ iṣẹ́ bí wọ́n ti fi ràn yín ẹ̀ nífẹ̀ẹ́ tẹ̀yìn ọba jẹ bí wọ́n ti fi ràn yín dẹ̀ ń tẹ̀ ṣe philosophy kan tẹ̀ ń fi ń kun tẹ̀ ń tẹ̀ ń gbé èèyàn máa tẹ́ nítorí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ jíṣẹ́ rẹ̀ o lè má mọ iṣẹ́ yẹn jẹ́ dọ́gba pẹ̀lú ìgbà tó bá yí padà gẹ́gẹ́ bẹ́ni tó sọ̀rọ̀ ti ṣe wí. ẹ eh, lápèjúwe ní ìsìn ọbẹ jíṣẹ́ fún yẹn onítìǹ tọrọ oníkọ sọ fún wíkẹ bí mò ń ṣe ránṣẹ́ yìí báyìí mò ń bu ránṣẹ́ ni wọn ní kí n sọ fún yín pé bí mò ń ṣe rán ọ ní ìsìn yìí mò ń bu ránṣẹ́ ni. ẹ̀wọ̀n kéékèèké pé bí wọ́n ṣe ń rán mi ní ìsinyìí àwọn ń bù yín ránṣẹ́ ni àwọn ń bù yín tó bá kó ìfọ́tí fún wa bí mo ṣe ń rán ọ ní ìsìn mò ń bù ránṣẹ́ ni ìwọ ti ṣe lágbọn abẹ yẹn ní ìsìn bí èdè àwọn haúsá náà ní ìsìn ìgbà ìyẹn sọ pé mò ń bù mò ń bù ránṣẹ́ ìgbà tí wọ́n á débẹ̀ wọ́n á fẹ́ dára sáwúsá arọ́ kan wọ́n á sọ pé dókítà àṣàrò kì í máa ṣe èbú lásán lédè haúsá tọ́sọ pé ọdún tó dòra mọ́kà àṣàrò áà àwọn ọ̀rọ̀ burúkú burúkú èbú lọ́sọ̀ ló ń sì bá ń bọ́ agbádá ní bá ń bọ́ fìlà ní bá ń yọ àwò ní bá mo jẹ́ gbórí ẹja dọ̀n pé ah, kí la fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ sí lárí ah, àṣàrò tó sọ pé ó ṣe ni àṣàrò kí ni ìtumọ̀ àṣàrò náà lédè haúsá <laughs> sọ pé wọ́n ló kóra rẹ sí wàhálà bẹ́ẹ̀ ló ti jẹ́ pé àwọn àtàkùn àti yorùbá tún máa ń dà o so ó bí kéèyàn má làmànà wọ́n ní tá a bá rán ní sẹ́rú àfi tọmọdé yẹn kí bẹ́ẹ̀ yàn ṣe bínú tí ń tóbi ní títọ́ lọ́sọ fún lọ́sọ fún èèyàn wa ẹ̀tù wa yí padà ẹ̀tù ṣe torí pé tó bá lọ sọ bá ṣe sọ̀hún nǹkan ọ̀daràn ẹ̀rọ ẹ̀kọ́ rí ẹlẹ́yìn ìyẹn ní pé nígbà tí wọ́n bá ti yí padà àmánà Amana ti gbọ́dọ̀ wà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ tí wọ́n kọ́ kí ó ọ̀pọ̀lọpọ̀ nínú wa wrong information ni wọ́n máa ń kó ká nítorí pé kò sáàmánà kò ní farabalẹ̀ gbọ́rọ̀ tí wọ́n ń kọ́ yé dáadáa kó nù tó lọ́ máa jẹ ní ìsẹ́fẹ́ lòdì nítorí pé nìsín kí ó tán kọ yẹn náà bí àwọn náà ṣe ń túmọ̀ rẹ̀ wọ́n yẹ kọ́ gba kékeré bá ṣe ń túmọ̀ rẹ̀ irú ẹ̀ ló jẹ́ pé tí ẹ bá kọ́ ọmọ kí ó tẹ́ ní ìsìn ní ìsìn ní ìsìn ní ìsìn tẹ wá níta ló lè tuntun wíwá àti kọyìn ẹ̀rí pé ẹni tó bá gbìyànjú jù nù wọn ní ọgbà forty one percent ok àti tún wá ń bí náà ọ̀rọ̀ tá a sọ ó sì ń horu lọ́wọ́ ok tẹ́gbẹ́ bá wá rí pé rè gbìn kọ́ bí kálukú yín náà bá lọ sáyé rẹ̀ tó náà ṣe olùkọ́ni tẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí tí wọ́n sọ pé àfọ̀n lọ́sọ èèyàn sọ pé sọ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nítorí pé kò sí farabalẹ̀ láti kọ́kọ́ máa ń tí mò ń kọ́ yẹn kí n sì gbọ́ bí wọ́n ṣe sọ nǹkan kankan kankan kan kémi náà fi jẹ́ pé ńgbà tẹ́mi náà bá wí máa wí bẹ́ẹ̀ gangan torí pé tí wọ́n bá mọ̀ dáadáa bẹ́ẹ̀ tó wí bẹ́ẹ̀ gangan ẹni tó tàkùn láyè yóò múra àmọ́ wọ wọ lọ́mọ ṣe fáǹsì lọ́mọ dára sí rọ́ lọ́wọ́ àfipadà tàtẹ́tẹ́ ọ̀rọ̀ rẹ̀ wá nínú ìtumọ̀ torí pé kọ̀tá mànà iná ló sì fi jẹ́ pé súnà ọlọ́ọ̀ni pé àwọn ẹni tí ó rí mà gbèrú nínú àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó du dọ́gba wa yahmilu hadha al-ilma min kulli khalafin udulu nínú gbogbo àwa tá a dé gbẹ̀yìn kéésì gbogbo aláàánú àwọn ẹni tí wọ́n máa rí mà àwọn tó du dọ́gba jù nù wá ọlọ́run máa torí délé agbọ́dọ̀ try láti lámàánà bàbá ti gbọ́rọ̀ lẹ́nu ká máa sọ ní tó bá ní í ṣe pẹ̀lú mà nítorí pé tóun bá ti ń yí tóun yí padà ìwọ ní fura pé gbogbo tó ń sọ yẹn ó ti yí tuma gbogbo tó ń sọ padà ìwọ kàn máa wò it's the same meaning not the same meaning it's not the same meaning tọ gbàtọ́ lọ́wọ́ sọ pé bal aktharuhum la ya'lamun ìdí inú tó fi jẹ́ pé láyé ànábì sallallahu alaihi wasallam ẹni tó pọ̀ jù nínú àwọn ọ̀gbà ànábì kù ọ̀gbà ànábì kù ńgbà tí Waraqa ibn Nawfal ṣe ń sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ya laytani fiha jada' ha ọmọ ṣe o kí n sì lọ jọ̀dọ̀ lọ́jọ́ náà lọ́jọ́ wo ọjọ́ táwọn aráàlú yóò lé ọ ni à ó ní àwọn mọ̀kìrìjì yẹ̀ hóm tóbi dèjọ́ fi ń sàpèjúwe fáwọn ọmọ nù ilmi náà àwọn mọ̀kìrìjìyà hom gbégbó ló ti jẹ́ mọ̀kìrìjìyà àwọn mọ̀kìrìjú náà ní hom gbóló tó wá di àwọn mọ̀kìrìjìyà hom pé ṣé wọ́n sì lé mi nù lóye jọ bẹ́ẹ̀ nítorí pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n yìí tẹ̀ lódò ẹ gbọ́dọ̀ máa wá pé mo làwọn èèyàn tọ́pọ̀ jù wà àfi tẹ́ bá fẹ́ sí nà anything tó bá ṣẹlẹ̀ láyé yìí tí bá ti rí táwọn kan kóra wọn jọ tán kóra wọn jọ tán kóra wọn jọ tán kóra wọn jọ kí ẹ máa kórè àánú náà wa qalilun min ibadiya ash-shakur àwọn díẹ̀ nínú àwọn ẹrú Ọlọ́run ní màá sin lọ wa ma aktharu an-nasi. walau harasta bi mu'minin àwọn tó pọ̀ jù àwọn èèyàn kò sí ṣe gbìyànjú tó hàn ní wá wá tá a pọ̀ ẹ ẹ kọ̀ọ̀kọ̀ yà ẹ kọ̀ bá ti di yà nítorí pé ẹni tí ó òtúmọ̀ sí pé náà kẹ́nìkan náà tún jẹ́ ní nìkan òun wá ń bí ẹni onìkan náà ni wọ́n á gbé àwọn tí lẹ́ni tí ọmọ náà ń pọ̀ kọ́ lọ darapọ̀ mẹ́ni tó ń pa àwọn èèyàn lọ́mọ aná bá ti ti pọ̀ náà fẹ́ wọná. torí pé ẹ̀sìn ọlọ́run ọ wà láàrin àṣejù àtàṣe ètò ni àárín méjèèjì lọ wà kò sáṣejù nínú ẹ̀sìn ọlọ́run kò sáṣe ètò nínú rẹ̀ bẹ́ẹ̀ ni al-Imam Ibn al-Qayyim rahimahullah ló sọ fún wa nínú tírà rẹ̀ al-Qayyim bẹ́yìnà alọ́gáàlì ẹ̀sìn ọlọ́run láàrin àwọn ẹni tí ń ṣe àṣejù àtàwọn ẹni tí wọ́n ń ṣe àṣe ìtòlè tásìtò bá ti wà kì í ṣẹ̀sìn ọlọ́run tásìtò bá ti wà kì í ṣẹ̀sìn ọlọ́run àṣetò ló ti ba àwọn èèyàn tiwa jẹ́ àṣetò ló ba Yorùbá jẹ́ bàjẹ́ wọ́n yìí sílọ̀ àṣetò tiwọn ni wọ́n yìí sílọ̀ wọ́n sì tún máa fẹnu wa rọ́ọ̀fù yẹ ìwà ni ìwà bá ti dá àbí ọ̀sẹ̀ <laughs> èèyàn ṣe lọ olùdó ìwọ òfò dání ìwọ òfò so àtẹjù lọ́wọ́ àfáwọn mi tẹ̀ka àwọn olè kókókó ẹ̀sìn ọlọ́run láàrin àṣejù àtàṣe ètò ni ibi tí ọba ti yẹ kẹ́ ẹ lé ẹ̀ ní lé ibi tí òtí yẹ kẹ́ ẹ rọ̀ ẹ̀ ní rọ̀ ẹ̀ dòdọ̀gba ọ̀kẹ́dẹ́ àdìkẹ́jà àlìnákùn. أمة وسطا قل نزله روح القدس من ربك بالحق صفوا قالوا أروا لباو أنت راين جانيو ألمي من قارول أمي أمي مما ملائكة جبريل olóòtú alukurani kalẹ̀ o látọ̀dọ̀ olúwa rẹ̀ látọ̀dọ̀ allah ni malaika jibril láti gba alukurani bilhaq pẹ̀lú òdodo òdodo la alukurani òdodo ló fi sọ̀kalẹ̀ ọ̀dọ̀ atọdọ ọbọ òdodo ló ti wá torí ẹ ruhul kudus wọn pe malaika jibril bẹ́ẹ̀ ló máa ń jẹ báyìí wọn sì tún máa ń pè ní ruhul amin nazala bihi ruhul amin ala qalbika litakuna minal munzirin. بلسان عربي مبين wọ́n máa ń pè ní ẹ̀mí ìkọkàtà wọ́n sì máa ń pè ní ẹ̀mí mímá malaika jibril ló ń jẹ́bẹ̀ wọ́n sì máa ń pè ní arúh bidun al-idaf tanazzalu al-malaikatu war-ruhu fiha ha torí ẹ̀. wọ́n sì tún máa mú wa pẹ̀lú àìjálìkọ̀lá. kẹ́bí ṣe wá ní suratul Hadid. tọ́ ẹ sì rí i pé bọ́lá bá ti ṣe pé màláìka Jibril ní Ruhul Qudus tààtúmọ̀ rẹ̀ fẹ́mi mímáyì láti máa gbọ́ lẹ́nu àwọn mìíràn àmọ́ àwọn wọ́n sọ ní táǹpẹ lẹmìí mímá wọ́n sọ dorogún fọlọ pípò náà gbéra lọjẹ fọlọ ó lè sọ pé ẹ̀mí mímá fọwọ́ bá ẹ̀mí o ẹ̀mí mímá wá gbà wọn ẹ̀mí mímá wá là wọn ẹ̀mí mímá gbàdúrà irú àwọn Yorùbá yẹn so hada shirkun sarih sẹ́bọ̀ sọ́lọ̀ tó hàn gbangba ni. lèmánà torí kò síbi nǹkan ṣe lè ga tó tọ́lẹ̀tọ̀ sí ká pè Allahu Rabbul Alamin nìkan láàmú pé qul huwa Allahu ahad. torí ẹ̀ gbàtà ń sọ pé mẹ́ta lọ́kàn tiwọn wọ́n mú kínní kan wọ́n ní bàbá wọ́n ní kínní kan ọmọ wọ́n tún kínní kínní kan ẹ̀mí mímọ́ ó takò gbogbo mathematical formula kọ́nù mathematics formula tó bá ní one plus one plus one ní kọ́tù àfi àbàmì mathematics yìí o wọ́n ní one plus one plus one ní kọ́tù one ah ọmọ tó wà ní kéjì gan ní subhanallah torí ẹ̀ wọ́n á sọ lọ́ọ̀dì rọ́bọ̀tì tọjá pé nǹkan mẹ́ta lọsọkọ tó jọ kan a'udhu billah tẹlẹ kófòrò kófòrò sọrí yẹ gbogbo eléyìí náà ẹ mà pé kìí ṣe nǹkan tuntun rárá rárá níta ti ń wí ní sáájú kún tó bí anabi Muhammad sallallahu alayhi wa sallam alukurani ti ó sì ó sì fa gbogbo ẹ jáde ó fi hàn pé ìṣe kófòrò sọlọ ni tẹbẹ wá fi wọn léèrè kí ni jẹ́ Ruhul Qudus lọ́dọ̀ sí kí ni jẹ́ mímí máa bí iye àwọn ẹni tẹ́ kójọ bá se pọ̀ tó bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn tà sí tó wọn máa ń ti ń jẹ́ bẹ́ẹ̀ ah ọlọ́run sọ̀rọ̀ fún wa púpọ̀ nínú Islam ntẹ́ ń wí tẹ̀ ń jẹ lẹ́nu tẹ́ tún lọ́kàn náà ní nínú àwọn ọlọ́run tẹ̀ ń sìn tẹ́ máa ń ti ń jẹ́ bẹ́ẹ̀ kódà ìpàdé kan tún wà tó tún ṣe tó tún ní Mariam gangan fúnra rẹ̀ sí ọ̀yẹ́ká àwọn ọmọkùnrin náà lọ́lọ́ọ̀. tíkẹ́ẹ̀tì àtijọ́ lọ wá dilẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àbí káwọn ọmọ pè ní ìyá ọlọ ẹgbọ́rọ̀ subhanallah tó eléyẹn torí pé ìpàdé ìpàdé ìpàdé ìpàdé ló bí gbàgbọ́ yìí ṣe pé àkọọ́lẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ìpàdé ìpàdé Rome ìpàdé Turkey ìpàdé kìnnìkan ìbẹ̀ náà ti fa gbogbo àwọn nǹkan yẹn jáde ntẹnu àwọn apá ìtọ̀ àwọn olùṣọ́ àgùntàn tí ọsọnù tó kò lé lórí ni wọn ń pè ń bàbà gbọlá àti wá sí pàdé kó ká máa sọ pé kóló fọwọ́ lọ́wọ́ ahad gbọlá àti sí pàdé tá a sọ pé ọ̀gbọ́dọ̀ lọ́ha máa lẹ́kùn min ilahin ghayru níbo gbọlá àti sí pàdé tá a ti ní ọgbọ́dọ̀ máa pè nǹkan mi lẹ́yìn Allah gbọlá àti sí pàdé tá a ní kẹ́ ẹ má máa sọ ògùn bọ́lá ti ti pàdé ta ní ká ẹ má máa jó ń dè má jì bọ́lá ti ti. ṣùgbọ́n ìṣẹ́ ń gbọ́ ń bí náà lọ gbọ́ ń bomi pàdé òru apawakọ̀ tá ní pàdé òun. nígbà tí àwọn ẹni tí ọ̀dá nǹkan kan mà tó fẹ́ káwọn èèyàn ṣìnà tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní ẹ́ àwọn kan ló ní kó máa wí bẹ́ẹ̀ ta ló ní ká máa wí bẹ́ẹ̀ alukurani ló ní ká wọ́n máa wí bẹ́ẹ̀ àbọ̀ gbádùn gbàdé ká alukurani sunna àti sọlọ ló ní ká máa sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n dá mà. ókè ta ló ní kí wọ́n máa sọ̀sọ́kùsọ̀ ta ló ní kí wọ́n máa ti àwọn èèyàn lọ́nà tiẹ̀. A'udhu billahi minash shaitani rajim. àwọn kan ló ní kí máa sọ̀rọ̀ ókè ta ló ní kí máa sọ̀rọ̀ shirk nígbà tó jẹ́ pé àwọn kan àwọn kan náà ẹnìkan á ń béèrè ó ní ó gbọ́ wá sí kan ẹnìkan sọ pé wọ́n ní àwọn tí wọ́n sọ̀rọ̀ tòhídì tòhídì o àwọn kan wọ́n fún wọn lówó wọ́n ní wọ́n máa sọ oní onítìtọ́ wa sọ̀rọ̀ kí ló máa sọ bàbá dákẹ́ àwọn ta ló fún lówó kókó máa sọ ètò sọ bí ọba sọ̀rọ̀ mọ́ wọ́n ní rubbish question ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ àkàràmọ̀kọ́mọ́kọ́ torí pé nígbà tí nǹkan ìjà bá tán fún jagunjagun ó lè máa wá wípé bọ́yá òun lè sọ igi lásán tẹ́rẹ́ dìgbà gbogbo nǹkan ti ti tán ma lọ ni tó ń tó sí ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n tẹ́sí Islam wọ́n kàn sí àwọn èèyàn lọ́nà yọmọ wá wá wá wí yọmọ sọ̀tọ̀ kú sọ̀tọ̀ dá àwọn èèyàn ò fi máa sáfẹ́ sìn ọlọ́ tí nǹkan fi wá padà bàjẹ́ bó ṣe rí tẹ́lẹ̀ náà nítorí pé àríjẹ nínú kọ́bàjẹ́ là báwọn èèyàn máa ṣe ń gbẹ́sìn yìí tán máa sí bẹ́ẹ̀ lòkùtà ń bọ̀ kí wọn la lè ṣe táwọn èèyàn tó fi padà wá bọ̀ ọ́n ẹja ba gbogbo ẹ̀jẹ̀ ìdènà dábìrì tán sọ̀tọ̀ kú sọ tán wéwèé kówè tẹ̀lé ìjẹ́bù sí i ẹni tí ń sin àwọn èèyàn lọ́nà ó yé o ẹni tí ń sin lọ́nà ní kọ́lọ̀jọ́ ọgbọ́n kọ́lọ̀jọ́ ọgbọ́n tọ́ tába sọ pé Ruhul Qudus tálágbá lérò Malaika Jibril aleyhi salam sọ́ọ̀rẹ́ wa ni àbọ̀tá wa tọ́ ọlọ́dọ̀ àwọn yahudi ọ̀tá tí wọ́n ní o wọ́n ní torí kí ló dé tó ṣe mistake tó tún lọ sọ́dọ̀ anabi muhammed sọlọ́lá ṣé mistake náà kọ́ ló ti tẹ́lẹ̀ náà tó tún lọ sọ́dọ̀ anabi musa bá nítorí <laughs> tó bá jẹ́ pé mistake ni ètò wa sọ́dọ̀ anabi sọlọ́lá ṣe mistake náà àwọn ni a máa sọ á kí ló dé tó jẹ́ pé lórí anabi ló ti ta dìde. torí ẹ̀ kul man kana aduwwan li jibrila fa innahu nazzalahu ala qalbika bi idhnillah mọlẹ́kà jibril ló ṣe ń dá lé mú lọ́tà o ẹ̀rù ọlọ́ọ̀ni o ẹni tó bá sì mú lọ́tà di kèfèrí ẹni tó bá mú lọ́tà di kèfèrí torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé orúkọ àwọn mọlẹ́kà yẹn bíi jibril bíi mikael bíi israfil tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ munkar nakir wọn ni mọ̀kúrú ní ká ẹ̀ sọ́mà orúkọ àwọn mọlẹ́kà yẹn akórira rẹ̀ yẹ́sẹ̀ pé akórira mọlẹ́kà o àmọ́ akórira kí wọ́n sọ́mà rẹ̀ ló kọ́ mọlẹ́kà nítorí pé àwọn màláíkà wọn ì jẹ wọn ì mu wọn ì sẹlọm ìtọ́lọ́mba ni kò ń ṣe náà máa ń ṣe àmọ́ mi èèyàn tẹ́ bá lọ sọ́n jibirila ẹ̀sọ́ mi káyìlà àbí òye wa jibirila mi káyìlà ọmọ èèyàn síbẹ̀ mà ó lè máa hùwà burúkú ó lè máa hùwà ọ̀daràn ó lè máa takùtọ̀ lọ́n máa sọ pé a ah, ẹlẹ́ntọ́ sọ lóko tó dórí rẹ fi kọ́ báyìí jibirila ni jibirila báwo jibirila báwo ah, jibirila tèèyàn torí ẹni alimami nawawi rahimahullah ó ní bẹ́ẹ̀ náà ọ̀tá kórìíra kíkẹ́ yẹn máa sọ ọmọ rẹ̀ ló pa àwọn màláìka. lèyọsẹ́bìtẹ́ lẹ́dínà àmánú ọlọ́nsọ alukur'an yìí kalẹ̀ gba ọwọ́ jibril bó fi mú àwọn òdodo dúró káwọn náà lè bá kalẹ̀ gbọ́ kí wọ́n sì dúró kọ́kàn wọn náà lè balẹ̀ sí. وهدى وبشرى للمسلمين القرآن هدى أفن مناني باني ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان القرآن في المناني وبشرى olùfúnni na ni وبشر الذين آمنوا أن لهم tó olùfúnni ní ròdùnú la Qur'an ṣùgbọ́n abinimanani kìí ṣe fún gbogbo èèyàn fún gbogbo àwọn mùsùlùmí nítorí pé àwọn ni ó rí mànà tó wà ń bẹ ni wọ́n tẹ̀lé bushra afúniródùnú ni fáwọn mùsùlùmí tó kọ́ àwọn mùsùlùmí náà ló ń tẹ̀lé àtẹ̀tọ́ àánú rẹ̀ àwọn ní òrì dáadáa nígbẹ̀yìn gbẹ̀yìn láyé àti lọ́la kìyàmù ìródùnú ni fáwọn. wàhúdán wàbúṣọrọ lil mùsùlùmí ọwọ́ alókè alukur'an ọ̀mànà ìdán ó lè ṣèṣe kọ́ ọmọdé mùsùlùmí. ó ní òkè alukur'an ó rí kan bẹ̀ ó ṣèṣe kọ́ ọmọdé mùsùlùmí ìmànà àti ìròdùnú níbẹ̀ so ara arú àyè iná láti mú orúkọ ètò wa tá a pè ní hudan wa bushra bákan náà ọlọ́wọ́n bá ní man kana aduwwan li jibrila fa ala qalbika bi idhnillah musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin so níbẹ̀ yẹn lil mu'min níbi lil mùsùlùmí so àti mu'min àti mùsùlùmí sáfù kan náà mùsùlùmí náà ni wọ́n padà di mu'min mu'min ni ó sì sí àfikún tí kọ́kọ́ jẹ́ mùsùlùmí torí di eléyìí akramakumullah eléyìí jẹ́bi tá a dùn sí lónìí ẹ jẹ́ káwọn náà gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe é ké yìí á dì mú lọ́wọ́ méjèèjì á máa ka á sì máa ronú sí ní tàǹkà kò tó pé káka lásán láì ronú sí afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha kí ló dé tẹ̀ máa ronú sí al-Qur'an abákàdá kodo ń bẹ lórí àwọn ọ̀kan yìí àmà kí al á sì máa ronú sí ìtumá rẹ̀ láti mọ̀ yìí pé al-Qur'an ni afúniródùnú ni ṣùgbọ́n fáwọn mùsùlùmí ọlọ́wọ́n bá sọ wá mùsùlùmí tó tọ́ ó jẹ́ ká máa fi ẹ̀sìn wa ká máa fi ṣe wa wò ó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba ó má ṣe dá wa dára wa subhanahu wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó bá ní bẹ̀rẹ̀. Aleykum. Hmm. oníbèrè onígbàtà wípé kò lè rọrùn fún yẹn ọmọ kí alukóraani kó sì tún máa tẹ́tí gbọ́ lákòókò kan náà nítorí bíbélì yẹn ti wá ni pé ò ń gbé earpiece ò ń gbé sétí ń gbọ́ tán ké súrà ó sì tún gbé alukóraani lọ́wọ́ tún ka súrà mi bí olóṣèlú fẹ́ ṣe máa ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi. ọlọ́run ò ọkàn méjì sínú gbáyé nìkan àwọn máa gbọ́rọ̀ ó tún ká at the same time ọ̀tọ̀ ẹ̀sùn sọ pé tó bá jẹ́ pé súwúrà tó ń gbọ́ náà ló ń kà tẹ̀lé ni ti ń kà ló ń sọ ni pé fastami'u lahu wa ansitu la'allakum turhamun sábà ń kí alukur'an yẹn tẹ́tí gbọ́ kẹ́sì dákẹ́ oníbèrè wa sọ pé hàn sábà wà ní mọ́tíláṣí tí gbogbo èèyàn ń ka tiẹ̀ kálukú kọjá pé wọn máa kí alukur'an èmi ọmọ kí alukur'an lọ́nà tí kíkè tèmi ọ̀yọ́ lẹ̀ títí ẹ̀ náà tí ó yọ èmi náà lẹ̀ kódà kó ti pé kìí sórí sọláàtì làwọn ọ̀kọ́kọ́ tọ́ lórí sọláàtì rárá káyí pé gbogbo wa ní ìfẹ́ àbáraka kọ̀ọ̀kan àbíraka méjì méjì níbi tó yẹ pé tá a bá fẹ́ sá padà á kà kí o sókè níbi àsùbá àbáraka kọ̀ àwọn kí tí gbogbo wa bá dìde muttafaqun alayh aka kí o sókè mbẹ ká má fi bòmí sàpèjúwe sokaluku adìde wọn san àbí ń pé rákà kan sọ pé ọkà kí o sókè àti súra so ọgbọdọ gbé òun sókè lọ́nà tí ó fi di ẹni tó àlẹgbẹ rẹ̀ tí ó fi di lọ́wọ́ náà sọ pé tó bá ti lè gbé òun sókè lọ́nà tó ń ti gbọ́ tó ń wí o ti gbé òun sókè ó ti tó ọgbọdọ gbé sókè lọ́nà tẹnikẹ tó ń fi gbọ́ anabi sallallahu alaihi wasallam wọ mẹsàlásì jọ kébù sí wa nù wọn kọ àtúmọ̀ mẹ́lì wọn wà bá kọ́ àwọn èèyàn sọ̀sọ̀ lẹ́ lẹ́yìn kakí gbọ́ sókè lẹ́yìn kakí gbọ́ sókè anabi wa ni innal musalli idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji wala yarfa'u ba'dukum. صوته فوق فلا ولا يرفع بعضكم صوته فوق بعض بالقرآن النبي صلى الله عليه وسلم ní tẹ́ bá ti dé tẹ́ ti sọ́lá ìṣẹ̀lẹ̀ ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ o kí kálukọ́ wá wò bọ́ọ̀lù ṣe ń bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹnìkan ní yín ọ̀gbọ́dọ̀ fóun rẹ̀ gbé alukurani ti ń kà sókè lékè ohun ẹlòmíì. tòǹtì yìí pé sọ́lá ti lẹ́sìn tẹ́ ẹ̀ bá ti sọ láti kẹlẹ́ àlẹ́ nítorí pé tí wọ́n bá gbọ́n sókè tẹ́mi bá gbọ́n sókè gbogbo apáta àkọ́kọ́ ní gẹ́ẹ̀tì dàgbà ẹlẹ́ẹ̀kejì kò lè ṣeéṣe ká tún ronú nípa àtúmọ̀ dàgbà torí ẹ̀ èyí tá ń sẹ́yìn kò túmọ̀ sí kọ́dà ẹ wàá tó máa lọ kí alukur'an tó làwọn fẹ́ sókè rẹ̀ lé olówó làwọn fẹ́ sókè rẹ̀ pé kíní kan ṣẹlẹ̀ ń àwọn fẹ́ sàgbà gbogbo àwọn àjókòó tó máa ń jókòó ti bí dé àbáyé ẹ̀rí pé kálukú ọmọ ká yúnmúyúnmúyúnmú náà ni balama akéde lálùkùrá náà ni ẹ̀rí pé lómi náà tó lọ ọlọ́mọ yúnmúyúnmú gbogbo wa máa kọlu pé kékeré ni àwọn tàǹtàrà wọn ìbá ti sọ́fì bàbá tó jẹ́ pé eh, àwọn arú àwọn òde náà iye tó bá ké lọ́kùú wẹ̀ tí a ti ṣe ní hizbu méjì méjì hizbu méjì méjì sọ àwọn bàbá bàbá yẹn tí wọ́n jẹ́ tọ́tọ́ ṣẹ̀ṣẹ̀ dìde tẹnu rẹ̀ yá kí wọ́n tó ké hizbu méjì bàbá àti lè gba mẹ́fà so àti kọ̀ kàkà so ọkọ̀ mi sọ wà nù. lẹ́yìn náà alukura ni bẹ́ẹ̀ kọ́ wọ́ wọ́n tó fi kọ́ sẹ́kẹ̀ ìwọ kí ewu tí wọ́n ti ẹ̀rọ ọ̀tẹ̀wé ìgbàlódé tí ń kàn kán dáadáa ni wọ́n mọ̀ wọ́n mọ́rútọ́ lọ́wọ́ tí wọ́n fi ọmọ sísàlẹ̀ sísàlẹ̀ fáwù tí wọ́n lè fáwù tí wọ́n fọmọ kan sórí tí wọ́n lè kọ́ọ̀bù nù abẹ́rẹ́ rí nǹkan fífẹ́ tí wọ́n lè máa wò tí wọ́n máa ṣe o lè má ka péjì kan tí lè su látàrọ̀ àwọn àmọ́ agbè kalẹ̀ nígbà tó ti kéke ní gbé nígbà tí wọ́n ti fotó kọ́ọ̀bù. àbá kìtọ̀ ánàkùnmọ̀lá ẹ dákun ẹ fún wa lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí ń kàtì tí ń yá báyìí àwọn ọmọdé yìí tá a gbìyànjú ṣe wọn ní bá ọmọdé bá wẹ̀ bà bàjẹ́ gbogbo amọwọ́ wẹ̀ kọ́ kúlọ̀ mẹ́ta mo gbé mẹ́ta gbogbo ẹ̀sán jẹ́ so ó sì tún lura wa lórí owó rẹ̀ náà jágbe lóko. táwọn bá rí wọn nílùú táwọn wà táwọn ọba róúnjẹ táwọn lè fi yọ zakatul fitr táwọn lè fowó yọ rárá o òsìlú náà lábẹ́ sọmọ tó ń jù àdúgbò fọlọ kódà kó ti pé ìlú òyìnbó jẹ kàkún náà oúnjẹ mbẹ́mbẹ́ àbí kí láyé ń jẹ lọ mo rò pé ọjà bí nǹkan tá lè sọ ní béèrè tó jẹ́ pé wọ́n máa ń béèrè táwọn náà sì rí jọjọ bẹ́ẹ̀ ó náà ní pé a mú ní tá fẹ́ fi yọ zakatul fitr a mú wá ààrẹ nígbà kó láti ṣe àwọn àdúrà bẹ́ẹ̀ láyé yìí tọ́mọ gbé ń tọ́ fẹ́ fún yàn wà láti ẹnìkan kò ní torí pé gbogbo kálukú atólóṣì atẹ́ntólówó gbogbo kálukú imú rẹ̀ wà lókè báyìí. ọ̀sẹ̀ ìwọ wa pé jẹ́sàkàlà ọ̀kẹ́rẹ̀ ẹ̀dàkùn ẹgbà zakatu zakat ẹ̀ mo rò pé yé ìtàlọ́fẹ́ <laughs> fún mi ṣé o rò pé mo ṣe bára ẹ̀. àwọn àlùwà bẹ́ẹ̀ láyé tó bá jẹ́ pàbárí gbogbo èèyàn kò sẹ́ni tó gbà á lọ sí lùtọ́ next àtúnrí ìlú tuntun nẹẹsì àárí títí táàbù pé nílò àwọn mọ̀tàkì torí ẹ̀ láwọn ìlú yẹn náà alhamdulillah àwọn fún ọ̀gánáìzì wà tẹ́kun ọgbà gbogbo zakatu yẹn jọ kọ́ náà lè kó ránṣẹ́ sí foreign country nígbà tó yẹ pé níbi ààrẹ nìgbà sọ àpò ránṣẹ́ sáwọn mi tó náà. àárọ̀ ọjọ́ ọdún ká tó lọ sí eid iná láyọ̀ zakatu fẹ́tù tó a bá wá yọ lọ́dún kọ̀la àbọ̀dún kọ̀túnla à ń bẹ́ lọ́nkọ́ má burú orúkọ àríkọ́ àwọn sàhábà kan máa ń ṣe bẹ́ẹ̀ náà. ní kí lófin Islam lórí bitcoin níta àgbọ́yé nínú òfin ẹ̀sìn Islam nípa bitcoin ní kíkọ̀ tán nítorí pé owó ni tó bá wù yẹn pé wọ́n fẹ́ fowó rà òfin Ọlọ́run sì sọ pé tí wọ́n bá fẹ́ fowó rowó ọgbọ́dọ̀ jẹ́ hand to hand nínú tọ́ba jẹ́ kó wo oríṣi kan náà ni mẹ́tìlán bíi mẹ́tìl yóò tún kùn tí ọba jẹ́ oríṣi kan náà ni a lè tà bọ́ bá ti gbà àmọ́ gbọ́dọ̀ jẹ́ yẹ́dàn bìyẹ̀dì nínú bitcoin sábà ní kìí ṣe irú náírà wa tá a fẹ́ fi ra a lè tà bọ́ bá ti wù wá kẹ́ fi one million naira kẹ́ fi ra hundred million bitcoin lápèjúwe gbogbo lábẹ́ òfin ọlọ́mba o àmọ́ hand to hand nada kò sí kò sí taqabudu níbẹ̀ ọ̀gá àná riba, ó ti di rìbá irú rẹ̀ náà ló ṣe forex àbí kílẹ̀ máa ń pè yẹn tí wọ́n ra owó lórí íńtánẹ́ẹ̀tì tí sẹ́ǹpẹ̀ òun náà kò sí taqabudu níbẹ̀ torí ẹ̀kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́mba o aburú mi tún á bẹ lára gbogbo àwọn transactions yẹn òun náà ni pé ó lè jẹ́ gbogbo àtúgà ló tún sanwó tiẹ̀ sí pátápátá àìmáyé tó ti ṣẹlẹ̀ sáwọn bitcoin yìí náà sẹ́pẹ́ at the end of the day kò ní rẹ́ni bá dárò so àwọn aburú yìí wá pélé ẹyọ ká ti tó láti sọ púpọ̀ tó ọjà bó ṣe jẹ́ ẹ̀yọ́ àlékún. ẹni bá ní ní sọ owó náà téèyàn bá ti lówó tó tó ní sọ téèyàn bá ti lówó tó tó ní sọ tí ó sì sí gbèsè lórí ẹ̀ kò sí gbèsè lórí rẹ̀ owó rẹ̀ ti tó ní sọ òun náà yọ zakat àní fún ní zakat nítorí pé ẹ bá fún ẹ ti fún lówó zakat ìnáwó sọdọ kọtò lè fọkọrọ ìwọlùmẹsàkì eléyìí ìsàlàyé àyàfi tó bá jẹ́ kó lówó léyìn àmọ́ wọ́n ń bá wa ṣiṣẹ́ àtúkò zakat tuntun ọlẹ́tọ̀ ti ká fún nínú zakat àfún torí kọ́ jẹ́ mẹ́sìkì àbí fàkì àfún nítorí pé ọ wà nínú àlàámìlì nàálẹ́ yìí bákan náà ẹni tó ṣe wípé ọjọ́ ibùnú sẹ́bìl arìnrìn àjò ní owó dáná lọ́wọ́ olówó gidigidi ní nílùú rẹ̀ àfún ẹni tó jagun sójú ọ̀nà lọ á tún fún wàbí sẹ́bí lélẹ̀ lọ́tí polówó ṣùgbọ́n kí lẹ́yìn ó nì náà fi ní fún ní làkàtì tá a pè ní nìsọ àkéló ní náà ti ń jẹ́ nìsọ nítorí pé níta ní ti jẹ́ nìsọ owó ni owó àbí ní tó lè dówó yìí ṣe pé mo lówó pé mo nílé tí mò ń gbé o ilé tí mò ń gbé ní ìsìn gbàgbọ́ wọ́ọ̀tì hundred million kò sì sí fún títà wọn kàn gbé bẹ àmọ́ ikú kaka lolú ààrẹ fi ń jẹun àní wo fóun ló nílé hundred million kámọ wàá fún zakat nítorí pé nǹkan gbé bẹ nígbà tó náà lójú tì ní ìṣerú ilé tó yẹ kó máa gbé nù àbí òye wa ilé tí wọn máa kó bá nù ó ti di sakọtì yanu á ní zakat wàhálà kàdà ẹni tó bá ti lówó wọn à ní fún ní zakat nísìnyí yẹn ní mọ́tò mọ́tò yẹn wọ́ọ̀tì ten million wàláàgìn iṣẹ́ tí ń ṣe pátápátá kò lè tara rẹ̀ ó three hundred thousand naira lọ́dún sẹ́wọ̀n ké miskin ọkàn lọ kó bára rẹ̀ pẹ̀lú mọ́tò tọ́ra ni sọ irú rẹ̀ miskin náà àǹfààní zakat wàhálà náà àlè kùsùn. èyàn máa ka àwọn ọmọ dáhùn ẹ kà àwọn ọmọ dáhùn ẹ sì lè ní káwọn ọmọ kà torí pé lè tàlíìmù ni kì í ṣe pẹ́ǹtì ń lò tàlíìmù ọlọ́run tún lè fún yín ládàá ń bẹ̀ àmọ́ gbogbo orú ìjà ń ṣe ní ìṣe tàlíìmù ló à ń lọ sókè kúránì ṣe tàlíìmù ni àbí bídà bídà lélẹ̀ nà àlékún sọ. èèyàn sọ nítorí pé sọ pé al-bakhilu man dhukirtu 'indahu falam yusalli 'alayhi ahun ojúlówó ahun ńlẹni tó bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sàṣà láti fún sọ àṣọ alimami ibn al-qayyim onítìrọ àkànjẹlá ul-afham ibi títí ń sọ láti ń bẹ fún sísè àṣọ láti bá nàbì sallallahu alaihi wasallam ó sọ àwọn àyíká fífẹ tó fọtì àbí tó fọtì lọ táàtì máa sàṣà láti bá nàbì sallallahu alaihi wasallam nínú rẹ̀ ní sábà dákọ ànábì gan kó sì pàǹtí sọ láti lọ́wọ́ kó sì jẹ́ páyé tá à ń ti tá a wà ń gbà yẹn kì í sáyé gan tá a ti máa ń sọ̀sọ̀ láti sẹ́wọ̀n pé nu tẹ̀síwájú wa sọ̀sọ̀ láti ìdúró ma wà rúkú ma wà ìforíkalẹ̀ ma wà wọn á gbọ́dọ̀ sọ pé ànábì Muhammad sọlẹ̀ sọlẹ̀ ìjẹba jẹjẹ tó jẹjẹ tá a wá wí ahọ́n mi tètè omi sọlọ kéésìké mà sọ́kàn gbogbo ń tẹ́ bá mà sọ́kàn àníyàn tẹ́yìn bá ní mo mà tó àsọ́kàn ìyẹn ń tara rẹ̀ jẹ náà. ẹ eh, ó dìpẹ́ǹd ní ìsìn agbára mi kára kí ni mo yọ gàrí èmi náà ní ń dìgbèsè lẹ́yìn náà tó ń jẹ tó kọ́mọ̀ ní ráìsì láwùjọ wa èwo ló kọ́mọ̀ jù ráìsì àti gàrí èwo ló kọ́mọ̀ ẹ dáhùn bàbá èwo ló kọ́mọ̀ jù náà rí ná ọ̀kan máa jù kàn lọ àlẹ́ èwo ló kọ́mọ̀ jù láwùjọ kí ẹ ṣe pé èwo ló kọ́mọ̀ èwo ló kọ́mọ̀ jù. bẹ́ẹ̀ ni la nísìn ẹlòmíì látọdún wo ló ti jẹ gàrí pẹ ráìsì lè má kọ mọ lọ́dọ̀ ẹlòmíì gàrí lè má kọ mọ lọ́dọ̀ ẹlòmíì so Islam sọ pé oúnjẹ tó bá kọ mọ láwùjọ wa náà àlẹ kò sọ àwọn tó àwọn bẹ́ẹ̀ nu tó da kó ká sọ àwọn alópa àwọn ànábì ẹlẹ́yìn àdìsí wá lórí ẹ̀ bọ̀t wọ́n ń sọ̀rọ̀ lórí rẹ̀ àmọ́ ń bẹ́ẹ̀ nu tó da kí ló dé wọ́n ní nítorí pé àwọn ànábì yẹn á nídìí láti mọ gbogbo wọn a sì nídìí láti gbà wọ́n gbọ́ lápapọ̀ a sì nídìí láti jẹ́ pa fẹ́ràn wọn so bó làwọn ọmọ náà ṣe mú kọ àwọn ànábì ọlọ bó wọn ṣe nífẹ̀ẹ́ wọn bó wọn ṣe ní gbogbo wọn títí ọmọ tá a bá sọ ní Ibrahim àwọn ọmọ béèrè kí ni túmọ̀ Ibrahim yẹn gan àwọn ọmọ torí kìí ṣèdè èdè àwọn ni òpin sọ ni ah, Ibrahim yẹn àjọpọ̀ dà Ismail ah ó kọ bàbá ńlá Muhammad ànábì lónà gbogbo orú àwọn kan yẹn sọ ló fà kéde kí wọn lọ máa sọ ọmọ láwọn orúkọ kan tí ò tẹ wúlò wọn kàn sọ ọkọ kan ní Cairo ẹ wọn náà wọn máa sọ ọmọ lórúkọ kan rubbish nonsense kan bí kìnìkà isaac kìnìkà emma kìnìkà mọjọ kìnìkà gáì bẹ́ẹ̀ rí kìnìkà jabal ẹnìkan tó fi sọ ọmọ ní jabal ojo ẹnìkan tó bá pé yorùbá wọn lò jọba o ẹ ẹ̀rí káwọn yorùbá kọ ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú torí pé tá a bá sọmọ lójú tá a bá lọ bá a pè é ní kí yọ yarí ni o ojú ń ta ni. ọjọ́ bá Thank you lẹ́yìn ìgbà táwọn ọmọ lórí yẹn wọ́n wá fẹ́ lọ ṣáájú lórí rẹ̀ gbé àwọn ẹgbẹ́ tí wọ́n lẹ́nu láti rẹ̀. ọ̀tọ̀ orúkọ náà sọ pé wàhùlẹ́tù àhùmẹ́lì ajaluhunna ayé ọba àná hamlahun òun náà tún wọ ọbẹ̀ pé ẹgbẹ́ lọ sọ èdè ó dé ìgbà tí aago yín bá bí mi ọba àjọyún halal ọba àjọyún zina nítorí pé ayé wàhùlẹ́tù àhùmẹ́lì mutlaq. bá wọn lọ bí ọ̀ràn. abẹ́rẹ́ tí ẹ kọ́ wàhálẹ́ kù sọ. tó ti ṣẹlẹ̀ ni tí ọba ti ṣẹlẹ̀ má béèrè àwọn ọ̀fẹ́ kábúrò ṣẹlẹ̀ eléyìí ẹ̀ dá béèrè ni ẹ̀ má generalize ọlọ́mọdé arábò subhanahu wa ta'ala. أشهد أن لا إله إلا أنت أستغفرك